àwọn ìjọ Ahmadiyya àwọn tó ní Qadiyaniyya àwọn tó ní Lahoriyya káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànábì àwọn Ahmadiyya lòjíṣẹ́ àwọn Ahmadiyya ń rí tádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá à ń retí Ìsá ọmọ Màríyàmá kìí ṣe Gulam Ahmadu torí aláwo kò rán tí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ di ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ máa dájú Túkúrọ̀nì Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú Nájímù Ilẹ̀rọ̀ Òkúrọ̀nì gbogbo wọn o. Kàláwù ìṣọṣọ́ wa káàmàdì pèpè ríru bí ìjọ àwọn Amadíyà pẹ̀lú ìjọ Tìjáníyà pẹ̀lú ìjọ àwọn Ṣíyà kàláwù làwa níbẹ̀. Mirza Gulam Ahmadu àti Ṣéhù Ahmada tó lẹ́sìn Tìjáníyà pẹ̀lú Ibrahim nìyà tó kúrọ ní gbogbo wọn o. Ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin ká láwùrán kó fi súnà rẹ̀ borí o. ara wa ni onísúfì ni wọ́n ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó rí súnfì máa ń bèrè ẹ̀yìn ó máa ń bèrè ẹ̀yìn ó lè kó tẹ́gbà bọ́ọ̀ ó lè wọ́n tó jálajàla. ó tó lè tó lè lẹ́gbàá lórí ẹ̀rọ púpọ̀. Onídọ́dọ̀ ẹ̀ onídọ́dọ̀ ẹ̀ yóò jẹ́ lára yóò máa ṣe eré ẹ̀ lọ. Ara wa ni onítúfi ni, ó ti wà yìí, ara wa ni, èèyàn wa ni, ìwà láàyè èèyàn wa máa ń ṣe Ó lè kó tẹ́jú bá àkọ́rọ̀ ó ní wọn tó jálá jálá. Ọ̀lẹ́ tó lẹ́nu ló ní ìlànà ẹ̀rọ wọ́n àti ìlànà ẹ̀rọ púpọ̀. Láti ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ tó lọ́sọ̀ àẹ̀rọ ẹ̀rọ tó lọ́sọ̀ ẹ̀rọ àti tó lọ́sọ̀ ìká. Onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò jẹ́ lára yóò máa ṣe eré ẹ̀ lọ. Wúrà ẹ̀ ara wa ni onísúfì ni bó ti wà yìí ara wa ni èèyàn

ara wa ni onísùfì ni wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bọ́ọ̀dì wa yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bọ́ọ̀dì wa yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bọ́ọ̀dì wa yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bọ́ọ̀dì wa yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni tó fi máa ṣe rẹ̀ yìí tó fi máa ṣe rẹ̀ yìí ó lè kó sẹ́yìn bá bọ̀ ó lè wọ́n tó jálajàlá ó lè tó lè tó lè ní ìtàgé rẹ̀ ó wà tó ti làbẹ́ ló púpọ̀. báwo ni àwọn ẹgbẹ́ tó ti làbẹ́ rẹ̀ ó lè tó lè látara rẹ̀ ló máa fi ká. onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò jẹ́ náà yóò máa ṣe eré ẹ̀ lọ. wúrà ẹ̀ ó fi tó fi máa ṣe rẹ̀ yìí. yorùbá àbọ̀rọ̀ ó ní wọn tó yára jàlá. Onídọ́dọ̀ ẹ̀ onídọ́dọ̀ ẹ̀ yóò máa ṣe eré ẹ̀ lọ ara wa ni onísùfì ó ní wàyí ara wa ni èèyàn wa ni wàláàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì bọ́dì wa yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì bọ́dì wa yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì bọ́dì wa yìí ara wa ni èèyàn wa ni ìwà èèyàn wa ni èèyàn wa ni. Súfì Súfì máa ń ṣe rẹ̀ ni Súfì máa ń ṣe rẹ̀ ni lè kó tẹ́sí bá àbọ̀rọ̀ ó ní wọn tó jálajàlá ó lè tó lè tó lè ní ìgbàlódé ẹ̀rọ kó wà ní ìgbà pẹ̀lú púpọ̀. láti rẹ̀ ó lè tó lè tó àtàwọn ẹ̀rọ tó lè tẹ́lẹ̀ látara ẹ̀rọ tó fi ká. onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ara wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣúfì ni bóde wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣúfì ni bóde wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣúfì ni bóde wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣúfì ni bóde wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣúfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Súfì Súfì máa ń ṣe rẹ̀ ni Súfì máa ń ṣe rẹ̀ ni ó lè kó kẹ́kọ̀ọ́ bá bọ̀ ó lè wọ́n tó jẹ́ alájàlá. Olè tó lè tó lè jẹ́ ìgbàlódé ẹ̀rọ òkú àti òṣèlú àfẹ́lẹ́ òkú pọ̀. Báwo ni wọ́n á wọlé súnfì ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúnfì ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúnfì ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ láǹfààní láti máa wò wá mo kí yín ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín asòfíà dátù tọ̀ríkọ́ khalafati al-islam episode fifty two episode fifty two ní àná mo kéde wípé a mí sí episode forty eight and forty nine alihamdulilayi ẹnìkan nínú àwọn tí ń tẹ̀lé wa ní gbogbo ìgbà lórí social media wọ́n ti sẹ́ǹdì ẹ̀ sí wa nítorí náà ó ti padà sí orí péèjì wa fún ẹni tí kò bá tí ì rí gbọ́ tí ò bá tí ì rí wò aláwọ̀ bá mi san arákùnrin wa náà ní ẹ̀san olóore. tọ́ ní alẹ́ tòní a fẹ́ ṣe episode fifty two insha allah ibi tí a fẹ́ lọ lálẹ́ yìí òun náà ni ọ̀dọ̀ àáfàá pupa àáfàá pupa mi ò tí ì mọ orúkọ àáfàá náà títí di àsìkò yìí àfa àti kéwù dùn lẹ́nu rẹ̀ àmọ́ tó dá sí wípé lórí irọ́ ni lórí irọ́ ni ẹ rí bí òkòtò rọ̀ àfa bí ó sì já lórí ọ̀rọ̀ sùfì àníṣẹ́ àsòfíyà kì í sojú ọ̀nà rere kì í ṣe ọ̀nà rere kì í ọ̀nà tí ẹ̀ máa tọ̀ tí máa fi rí ìyọnu ọlọ́run èèyàn gbọ́dọ̀ tọ́jú ọ̀nà sùfíyà bí wọ́n ṣe máa tọ̀ bí wọ́n ṣe gbé kalẹ̀ kó wá rí ìyọ́nú ọlọ́run èyí ni kókó tí a fi ń rinlẹ̀ lórí ètò wa àsòfíyá dátù tọ̀ríkọ́ khalafati al-islam islam làwa fẹ́ ṣe ìṣesúfì ojú ọ̀nà tá a fi tọ̀ tá a fi rí islam ṣe òní súnà súnà nẹ́bí ojú ọ̀nà sì rèé òtítọ́ wa báwo wá ni ti ṣe wá jẹ́ tátò wá fi amú mọ́ ọ ọlọ́run mọ̀ ní jẹ́ kárí ẹni tí ó da gàárì ọlọ́run ní jẹ́ kárí ẹni tí ó da yèèpẹ̀ sínú gàárì wa o tọ̀ ẹ jẹ́ ká gbọ́ àfa àpòpá lálẹ́ yìí. lọ́kùnrin máa ń sọ̀rọ̀ ń kọ ní ìdí àwọn kẹ́tẹ́ yẹn bá ṣe ń gbà mí lọ́kùnrin máa ń sọ̀rọ̀ ń kọ ẹni tí àgbẹ̀ lálẹ́ jẹ bàbá aláǹtì yẹ kí ló fà kí ló ń tẹ̀ jẹ. ń tà pé ní bàbá ọlọ́kadà kí ló fà á lórí ọ̀kadà tó lé pọ̀ àbọ̀ wà ọ̀kadà jù ẹni tó bá pè ní sófì àwọn àwọn àtùwà ṣẹ́rí mọ́ńtà kásọ̀tà wọ́tàbá rọ̀dà wàṣítàgàdà pẹ̀lẹ́pẹ̀ ìfàmì àyè fàkì من استدل وتفرد نفسه بعلم النحو والصرف والبلاغة يطلع عليه ẹni tí wọ́n ṣẹ́kọ̀ọ́ náà tó mọ náà kan ọgbẹ́ náà wọ́n bàlá ní ọdún bàlá rí ráì ẹni tó wọ́n ṣe pẹ̀lú sùúrùk àti tẹ́lifíà lọ́pọ̀ ìṣòfì. ṣé agbọ́n tó wí a tún gbọ́ ní ìsìn ká lè gbọ́ dáadáa. ní ìgbà àwọn kẹ́tẹ̀yìn máa ṣe nígbà míì lọ́kùnrin máa ń sọ̀rọ̀ lórúkọ ẹni tá àgbẹ̀lẹ́lẹ́ jẹ́ bàbá aláṣẹ kílófà kílíńtẹ̀ tiẹ̀ ẹ̀ ń tà pé ní bàbá ọlọ́kadà kílófà bóyá ọ̀kadà tó nípọ̀ àbọ̀ ń wà ọ̀kadà jù ẹ̀ ń tà wá pè ní sùúfì àwọn àwọn àwọn ṣẹ́rí mọ́ńtà kásọ̀sọ̀ wàtàfàràdà wàṣítàgàdà pẹ̀lú ìfàmìlà yìí fàkì mọ̀nìṣẹ́lẹ́lá بعلم النحو والصرف والبلاغة يصلي عليه عندما شافوا النحو ثم نحو أنقل النحو هو بلاغة أنقل البلاغة right عندما شافوا السلوك àti tẹ́lifíà lọ́pọ̀ ìsúfì. àfáà àfáà pupa yìí kí aláwò kó bá ní tọ́ ọ sọ́nà. kí aláwò bá ní tọ́ ọ sọ́nà. nígbà tí ta play yìí ta play yìí ó ń sọ ẹni tí ọba ń ṣiṣẹ́ pẹ̀lú ọ̀kadà a pè ní ọlọ́kadà tàbí ní ọ̀kadà tó pọ̀ a pè ní ọlọ́kadà ok ó tún mú òmí ìwà. ní ìgbà àwọn kẹtìyàn bá ṣe ń gbà mí lọ́kùnrin máa sọ̀rọ̀ ó ní nípa àwọn nǹkan tí èèyàn bá ń ṣe nígbà míì ni wọ́n fi máa ń sọ̀yàn ní orúkọ. ẹ̀ńtà ìpínlẹ̀ lẹ́jẹ̀ bàbá aláǹtìyẹ kí ló fà á kí ló ń tẹ̀jẹ̀. ẹni tá a pè ní bàbá aládìrẹ ó ní kí ló fà á torí pé ó ń ta adìrẹ ó ń ta adìrẹ. ẹ̀ńtà pè ní bàbá ọlọ́kadà kí ló bá lórí ọ̀kadà tó yípo àbọ̀ ń wà ọ̀kadà jù. ẹni tá a pè ní bàbá ọlọ́kadà ó ní a pè bẹ́ẹ̀ nítorí pé bóyá ọ̀kadà tó ní ó pọ̀ tàbí ó ń fi hàn wípé a lè ní orúkọ nítorí ohun tí yàn ń ṣe nǹkan tí yàn ń ṣe a lè fi pè yàn lórúkọ ok ní ìsìn tẹnìkan bá jẹ́ oníwàásì tó jẹ́ ẹnìkan máa ń ṣe wàásì a máa pè ní oníwàásì sọyé bá nìyẹn wọ́n máa ń ṣe wàásì a wá pè ní oníwàásì so iṣẹ́ tí yàn ń ṣe a máa fi fún yàn ní orúkọ àjiyàn yẹn èèyàn rí bẹ́ẹ̀ èèyàn rí bẹ́ẹ̀ kódà ẹni tí ń jalè wọ́n fi fún lóko wọ́n ní olè ni ẹni tí ń ṣe òṣèlú wọ́n ní olóṣèlú ni ẹni tó ń gba mọ́tò wọ́n sọ pé onímọ́tò ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wàá lọ́wọ́ àṣẹlẹ̀ báyìí. ẹ̀ ń pè ní sófin. الله أكبر شريف من تخصص وتفرغ واشتغل بالفقه يسمى ايه؟ فقيه من اشتغل وتفرغ نفسه بعلم النحو والصرف والبلاغه يسمى ايه؟ انت ما شافوا النحو ثم نحو هم النحو وبلاغه هم البلاغي رايت انتوا ما شافوا السلوك طب arákùnrin tó wá tẹ̀wájú nínú àlàyé rẹ̀ wípé tábà pe ẹnìkan ní fàkíhù ní èdè lárúbáwá wọ́n túmọ̀ sí pé ẹni tó kọ́ tìfòtẹ̀dọ̀ òfin alukurani àti àdìsá lẹ́bí tọ́mọ̀ nípa ìyẹnjú á pè ní fàkíhù ẹni tá fẹ́ pè ní grammarian nahawi a jẹ́ pé onítọ̀hún ọmọ fífún tẹ̀dọ̀ gírámà lárúbáwá gbogbo ntálàkùnrin sọ ẹnìkan kò takò gbogbo yìí ìyẹn sì kọ́ ni iṣu tó wà láàrin àwa mùsùlùmí alùsùnà àti ẹ̀yin sufi onítọ̀ríkọ̀ ìyẹn kọ́ ni iṣu ibi tí iṣu wà ló sẹ̀ ń lọ yìí. àti tẹ́lẹ̀ bíyà. tẹ́ bá wọ́ fíjù nígbà àwọn kẹ́tẹ̀ yẹn bá ṣe ń gbà mí lọ́kùn máa ń sọ̀rọ̀ lórúkọ ẹni tó bá wá ṣiṣẹ́ pẹ̀lú sùúrù àti tẹ́lifíà lọ́pọ̀ èso. ṣẹgbọ́ ibi táwọn ọ̀gbọ́n ló dé wọn o ó ní ẹni tó bá ti ṣẹ́ pẹ̀lú sùlúùkù àti tẹ́ríbíyà òun ni wọ́n ń pè ní súfí ibi tá à ń lọ gan-an nù o ibi tí iṣu wà nìyẹn o ibi tá à ń lọ gan-an nìyẹn ẹni tó ń ṣiṣẹ́ pẹ̀lú ọ̀kadà a pè ní ọlọ́kadà ẹni tó ń sin adìẹ a pè ní aládìrẹ ẹni tó lẹ́kọ̀ọ́ nípa náhù a pè ní náhùí ẹni tó lẹ́kọ̀ọ́ nípa bàlágà a pè ní bàlágì ó ń lọ bẹ́ẹ̀ ó ń lọ bẹ́ẹ̀ ó ń lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ló wà ní èdè yorùbá ẹni tó ń ṣiṣẹ́ pẹ̀lú adìẹ àpèlára adìẹ náà ni so bó ṣe wà lárúbáwá ló wà nínú èdè yorùbá bẹ́ẹ̀ náà àti gbogbo àgbáláyé arákùnrin yìí ó wá fẹ́ nígbà tó wá fẹ́ tó wá dórí ẹ̀rí sọ ti fàkíù ó tó bá mọ̀ nípa fíkíù ẹ̀rí pé yọ fàkíù jáde látara adìẹ wọ́n yọ láti ara ọ̀kadà wọ́n yọ ọlọ́kadà látara náhù wọ́n yọ náwí látara bàlágà wọ́n yọ bàlágí ẹgbẹ́ kìíní yẹn ó ó sáǹdì pé ó wà sísẹmátíkà pé ó ń lọ pẹ̀lú ètò ó wà pẹ̀lú ètò àmọ́ ń gbàtàrà kùnrin tó lórí sufi ó ọ hm, dàrú ọwọ́ tó ń gbé bọ̀ ọwọ́ ni ok ọwọ́ tí ń gbé bọ̀ it is grammarly grammatical ọ̀kadà àpèlé lọ́kadà adìẹ àpèlé aládìẹ náàwù àpèlé náàwí bàlágà àpèlé ọwọ́ tí ń gbé bọ̀ yẹn fíkìú ẹni tó bá mọ̀ nípa fíkìú á pè ní fàkìú ọwọ́ yẹn ṣe kí ni ó ń bá a mú bọ̀ ó ń bá a mú bọ̀ ó ń bá a mú bọ̀ nígbà tó wá dé orí ta ni wọ́n pè ní súfí ẹ̀gbọ́n tálákùnrin sọ ó lẹ́yìn tá a pè ní súfí náà ni ẹni tí ó mọ sùúrù àti tẹríbíyà ẹ̀túngbọ́n lẹ́ẹ̀kan sí. nígbà àwọn kẹ́tẹ̀yìn bá ṣe ń gbà mí bí ìgbà àwọn kẹtẹ yẹn bá ṣe ń gbà mí lọ́kùn máa ń sọ̀rọ̀ ń kọ ẹ̀ńtà ìpínlẹ̀ aláìjẹ bàbá aláìjẹ kí ló fà kíní tẹ̀jẹ ẹ̀ńtà pè ní bàbá ọlọ́kadà kí ló fà lórí ọ̀kadà tó ní pọ̀ àbọ̀ wù àwọn kadà tù ẹ̀ńtà wà pè ní sùfì àwọn àwọn àwọn ṣẹlí mọ́ńtà sọ̀tà wọ́tà fáwọn àgbà wọ́ṣẹ́ bàbá ọlọ́kadà kí ló fà á bóyá fà á mọ́ńtà bá sọ̀tà wọ́tà bá rọ̀. ẹni tí wọ́n bá pè ní súfì ló fẹ́ sọ o ọ wá rí i pé ah bóun ṣe ń bọ̀rọ̀ yìí lọ yìí tóun bá bá a délẹ̀ bẹ́ẹ̀ ah àwo yà àwo yà ọwọ́ akọ́kọ́ lọ sí ọkọ́kọ́ yà lọ sí di fíkìú láti lè gbọ̀nà yẹn wọlé pé ta lápè ní fàkíwù ẹni tó bá fira rẹ̀ lẹ̀ fún ìmọ̀ fíkíwù là ń pè ní fàkíhù ok ó sì lọ́nà bẹ́ẹ̀ náà ni torí ní tó bá fira rẹ̀ lẹ̀ tó ń ṣe ọkọ̀ ẹ̀ náà wọ́n fi pè ọ́ àwọn ń gbàtọ̀ wá dé orí súfí من استغل وتفرد نفسه بعلم النحو والصرف والبلاغه يسمي عليه ẹni tó ń ṣẹ́kù náà tó mọ náà kan ń pè náà wọn bàlá ní ọkùnrin bàrà wí ráyè ẹni tó wọn á ṣe pẹ̀lú sùúrù àti tẹ́lifíà ló ń pè ní sùúrù. ṣẹgbọ́n ó lẹ́ni tó bá ti ṣe pẹ̀lú sùúrù àti tẹ́lifíà ni wọ́n ń pè ní sùúfì àbòsí ti wọlé o àbòsí ṣe kí ni àbòsí ti wọlé àbòsí ti wọlé kí ló mú wa pé ọlọ ẹ̀ẹ́n tó ń ṣiṣẹ́ pẹ̀lú ọ̀kadà ní ọlọ́kadà kí ló mú wa pé ẹni tó ń tọ́ládìẹ àbí tó ń sin adìẹ kí ló mú wa pé ní aládìẹ kí ló mú wa pé ẹni tó mọ̀ nípa fíkìú ní fàkì kí ló mú wa pé ẹni tó mọ̀ nípa náwù náwí kí ló mú wa pé ẹni tó mọ̀ nípa bàlágà ní bàlágì tọ́wá dé orí sùfí tọ́wá di ẹni tó nímọ̀ nípa sùlúùkù àti tẹ́rídíyà ṣé the word sufi nínú language lárúbáwá kò nítumọ̀ ni the word suf nínú arabic language kò nítumọ̀ mọ̀ báyìí ọ̀kadà nítumọ̀ adìẹ nítumọ̀ fíkìú nítumọ̀ náàwù nítumọ̀ àbí ọwọ́ adórí iṣu fi ṣe bí n tó yẹ kó wí ni pé ẹni tó bá ń ṣiṣẹ́ pẹ̀lú ṣúùf ẹni tó bá ń ṣiṣẹ́ pẹ̀lú ṣúùf òun ni wọ́n ń pè ní ṣúùfì masha allah ah! ẹ má dojú kéwù àwọn olórí pupa wọ́n ti dé wọ́n ti dé ẹ̀yin tẹ́ wà lórí program ẹ bá mi tẹ lọ́ọ̀fù àti like bá mi tẹ lọ́ọ̀fù àti like àwọn olórí pupa àwọn tí mo fàyọ́ náà lọ́wọ́ lánàá pé kọ́nà ọba kọ́ bá mi dí pẹ̀lú wọn mo ti dé ọlọ́run ò tí ì dé sí wọn ni wọ́n èdè sí wa lọ́rùn o lọ́nà bá ti dé sí wọn ni bóyá orí ibi tí wọ́n bá so wọ́n mọ́ àbórí ibi tí wọ́n bá tẹ́ wọn sí nílé ìwòsàn bóyá bẹ́ẹ̀ ni wọ́n bá wà o ọlọ́run ò tí ì dé sí wọn o. wọ́n ń ṣe é jọ ni wọ́n ń ṣàájọ ni ẹyẹ ènìyàn mi ọlọ́kadà látara ọ̀kadà aládìyẹ látara adìyẹ fàkíwù látara fíkíwù náwí látara náwù èyí bàlágí látara bàlágà ọwọ́ adé orí súfí ọwọ́ ní látara sùlúùkù. àti tẹríbíyà gbọ́dọ̀ ya jẹ́ bẹ́ẹ̀ kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ohun tó yẹ kó gẹ́ ni pé súfí látara súf súfí látara súf aládìẹ látara àdìrẹ ọlọ́kadà látara ọ̀kadà fàkíwù látara fíkíwù náwí látara bàlágí látara therefore sufi látara suf bó ti yẹ kó jẹ́ nù ọ̀dà kan tó jẹ mọ́ sùlùkù ọ̀dà kan tó jẹ mọ́ tẹ́rìbíyà sufi ló fẹ́ tú fún wa ó sì ń tú láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ tó ti bẹ̀rẹ̀ nípa aládìẹ òun tú àwọn ọ̀rọ̀ náà lúgàtàn òun tú wọn lúgàtàn ohun tí wọ́n ìtumọ̀ tí wọ́n ní nínú èdè nínú èdè ìtumọ̀ tí wọ́n ní nínú èdè ló fi ń tú àwọn ọ̀rọ̀ yẹn ọlọ́kadà látara ọ̀kadà láti láti láti ṣẹ̀dẹ́ ẹ̀ láti dìráìfù ẹ̀ aládìẹ látara adìẹ náà wí látara náà wù. balagi atara balaga ok fakiu atara fikiu sufi kò gbọdọ̀ wà jẹ́ látara sùlúùkù kò sì gbọdọ̀ jẹ́ látara tẹ́ríbíyà sufi ọmọ jẹ́ látara suf sufi ọmọ jáde látara suf kò ní jẹ́ látara sùlúùkù àti tẹ́ríbíyà tó pé tá a bá fẹ́ fa ọ̀rọ̀ náà irú ẹ̀ bẹ́ẹ̀ bọ́ta látara sùlúùkù á sọ pé sùlúùkì látara tẹ́ríbíyà á lè tẹ̀ríbá wí tẹ̀ríbá nìsín tá a bá fẹ́ lo sísẹ́mù derivation yẹn látara sùlúùkù yóò wọ́n máa jẹ́ sùlúùkì ti tẹ́ríbíyà yóò máa jẹ́ tẹ̀ríbá wí so súfì náà yóò máa jẹ́ látara súùfù tí sùlúùkì tó bá jẹ́ látara sùlúùkù tí tẹ̀rìbáwì tó bá jáde látara tẹ́rìbíyà ara kí ni súfì ó ti jáde ara súf <laughs> àlọ́wọ́ ti gbà yín ẹ̀kúra yín bọ́ta ẹ̀kúra yín bọ́ta ẹ̀kúra yín bọ́ta àjọ náà ni àmọ́rọ́lẹ̀ yìí ń pa fáyé ẹni tí ọ̀nà kí ó yé pé aládìẹ aṣẹ̀dá rẹ̀ látara adìẹ ọlọ́kadà aṣẹ̀dá rẹ̀ látara ọ̀kadà náháwí aṣẹ̀dá rẹ̀ látara náháwù bàlágí aṣẹ̀dá rẹ̀ látara kíni bàlágà fàkíhù aṣẹ̀dá rẹ̀ látara kíni fíkíhù ibo láti wá ṣẹ̀dá súnfí jáde ilá mìǹkàlìmọ́ sùn láàmìǹkàlìmọ́ sùlúk wọ́tẹ́lìbìyà kò ní ṣe pẹ̀lú àrà àtọ́ lugatan kò ní ṣe pẹ̀lú ẹ̀ pàpà sufi is from the word suf suluki is what is from the word suluk tẹ́ríbàwí tẹ́ríbàwí is from the word tẹ́ríbìyà. so ti yé ó wá avoid the ó avoid the language meaning fún suf torí pé ní kété tí ọba fi lè sọ pé sufi látara suf ìbéèrè tí ó tẹ̀lé ni pé àbá kí ni ìtumọ̀ suf kò sì fẹ́ kí ìbéèrè yẹn wáyé kò fẹ́ kí ìbéèrè yẹn ó ṣe kí ni kò fẹ́ wáyé ọmọ mọ̀ sí tó ṣe ni òun náà mọ̀ pé tàbá dé kíláàsì sọ́rífù tàbá dé kíláàsì sọ́rífù ẹ́ tẹ́nbà kọ ṣúwú fi sílẹ̀ tẹ́nbà ní mẹ̀ní àìná òṣù kọ̀ láti bo ni wọ́n ti fàyọ a sọ pé látara ṣúùf ṣúùf látara ṣúùf tàbí ṣúùfà ṣúùf tàbí ṣúùfà kìí ṣe súfà gbọ́yé o kìí ṣe súfà súfà tó túmọ̀ sí gbàgede ilé gbàgede mọ́tíláṣí kò ní mọ́dìínú o but súùfùn súùfàtùn súùfùn súùfàtùn tán bá látara kí ni wọ́n ti yọ súùfì yùn ní súùfì wọ́n ní látara súùfùn tàbí súùfàtùn. àmọ́ arákùnrin yìí gbọ́n bẹ́rẹ́bẹ́rẹ́ ó gbọ́n bẹ́rẹ́bẹ́rẹ́ ó ti mọ̀ pé ní kété tó ń bá fi lè sọ pé bó ṣe ń bá bọ̀ yẹ pé ọlọ́kadà látara ọ̀kadà aládìẹ látara aládìẹ látara adìẹ fàkíù látara fíkíù náwí látara náhàwù bàlágí látara bàlágà tó ń fi lè bá lọ bẹ́ẹ̀ lórí tó ń bá torí pé ààrẹ tí ó bílẹ̀ pé tó bá gá sí pé súfì wọ́n mú bọ́ọ̀tà látara kẹ́límà súf òdodo ni kí lè tó máa súf ìyẹn ni ò fẹ́ sọ. díàpọ̀ súfì o wọn ò mú jáde látara sùlùkù wọn ò sì mú jáde látara tẹ́ríbíyà ara tí wọ́n ti mú jáde náà ni ìpìlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ suuf wàmọ̀ suuf kí wàá ní jẹ́ suuf ẹ̀jẹ̀ àgbọ̀ sínú dictionary Lárúbáwá táwọn ti ń jẹ́ suuf kẹlẹ̀ káwọn pípì alágbárí ni wọ́n alágbárí ni wọ́n alágbárí ni wọ́n ò alágbárí ni wọ́n bẹ́ẹ̀ ni. Hmm. Yeah kí a lọ sójú pátákó wa ojú pátákó la wà yìí o afa àkókò mọ́jàmù lóga àlẹ́ àrọ̀bíyà àlìmọ̀ àásírọ̀ volume two page one three three six mọ́jàmù ẹgbẹ́ pẹ̀lú mọ́jàmù ní ìwé atúmọ̀ èdè dictionary mọ́jámù àrùgátì àlẹ́ àrọ̀bíyátì àlùmọ́ àṣírọ́tì volume two page one three three six ṣẹ̀dẹ̀rì báwọn ní fẹ̀lẹ́jú fún ìdára kẹ́lẹ́ rí sùúfùn sùúfùn sùúfùn ó ní jámù rẹ̀ tó jẹ́ jámù jámù àwọn lọ́ba wa ní iṣu pé kìíní kan jámù jámù òyìnbó just plural ni wọ́n pè plural ó ní plural rẹ̀ ní ń pè ní aswafun aswafun lábáwá oníjàmù tẹ̀síìl oníjàmù mọ́nà sálẹ́nì oníjàmù jámù yẹn ni pé jámù tó tún jẹ́ jámù fún jámù <laughs> lábáwá jámù plural tó tún jẹ́ plural fún plural yẹn ni pé jámù eléyìí o jámù eléyìí o òun ni jámù tá a sọ di jámù míì jámù tó jámù ló ń pè ní jámù jámù olùjámù ó ní òní àsùwáàfù múfúrádù rẹ̀ yóò jẹ́ súwúfà súwúfà tún gẹ́gẹ́ rí tún so tá a bá sọ pé sùúfì yóò àmọ́ ẹ̀gá sí pé amúyọ látara kí ni sùúfùn tàbí sùúfàtún ok kí wá ní jẹ́ sùúf nínú Arabic language kí ní jẹ́ sùúf onímọ̀yẹ́lò yìí máa yẹ ń bútù alájísímì ṣáàtì máa yẹ ń bútù alájísímì ṣáàtì ohun tó bá hù jáde látara ẹran àgùntàn kí nìkan ọ̀hún irun irun ní jẹ́ súùfù ló jẹ́ kí n sọ pé ohun tí ń jẹ́ ni irun ara àgùntàn irun ara àgùntàn ohunkóhun tó bá sáwù jáde látara ẹran ní ń pè ní tọ́lọ̀ fi bò láti rí òun ní ń pè ní súùfù wà náà wù á anything tó bá tún jọ tó wù jáde látara rẹ̀ irun náà ni irun náà ni má wù jáde látara ẹran fẹ́ràn àbá ní kòkòrò irun lọ́ba àti kíni á wù jáde lára rẹ̀ mímọ́ lẹ́yìn sàwábírọ́ wà láṣẹ́ nínú nǹkan tó dá sí pé kò ní jẹ́ wábírù kò sì ní jẹ́ ṣẹ́yìnrù kò ní jẹ́ ṣáàrù kò èdè wọn oríṣi gan oríṣi gan oríṣi gan irun tó bá wù lára àgùntàn wọ́n máa ń pè yẹn ní suf èyí tó bá wù bọ́ ọ̀tá látara bí ewúrẹ́ látara màálù máa pè ní wábàrù ìtọ́wá wù látara ràkúnmí máa pè ní ṣáàrù látara èèyàn náà àmọ́ irun tó wà lára èèyàn à ń pè so lábáwá ní èdè tí ń lò fún irun àgùntàn irun màálù irun ràkúnmí irun ara ènìyàn ok lábáwá ní lọ́tọ̀ọ̀tọ̀ ó ní ní ọ̀tọ̀ọ̀tọ̀ ok. Mm. so nínú súrátù nahal nínú súrátù nahal Quran sixteen ibẹ̀ ni súùfù ti jẹyọ nínú Al-Qur'ani ibẹ̀ ló ti jẹyọ.

bàlágí látara bàlágà nígbà wá dórí súfí ọwá dàrú ọ̀dàrú bí wọ́n ṣe máa dojú kéwú láyé sí ẹ̀bá ti gbóhùn súfí báyìí ìyẹn dojú kéwú ni ohun tó yẹ kó wí ni pé súfí látara súf you are giving us the dictionary meaning of those words why tó fi gbé nǹkan mi wọlé why tó fi gbé nǹkan mi wọlé àyè yẹ kó o ti gbé yẹn wọlé kọ́ nìyẹn torí pé ìnáma anta tó àrífù kalima sufi lugatan òun túmọ̀ èdè yẹn òun túmọ̀ ọ̀rọ̀ yẹn ohun tó ìtumọ̀ ẹ̀ nínú èdè ìtumọ̀ ẹ̀ nínú èdè tó dá sí pé elédè gbọ́dọ̀ gbọ́yé síbẹ̀ pé wọ́n sábà sọ pé súfì tí wọ́n bá ní ara kí ni wọ́n ti yọ àánú látara súf gẹ́gẹ́ bọ́mọ yorùbá ó sì gbọ́ yí pé tí wọ́n bá sọ yí pé ọlọ́kadà ọ̀rọ̀ wo ló jẹ́ ọ̀rọ̀ pìlẹ̀ fún ọlọ́kadà ọ̀kadà ni aládìrẹ ọ̀rọ̀ wo ló jẹ́ ọ̀rọ̀ pìlẹ̀ fún aládìrẹ adìyẹ ni so the same thing náà ni tá bá sọ pé súfì ọ̀rọ̀ wo ló jẹ́ pìlẹ̀ fún súfì súfù ni kí wá ní ìtumọ̀ súfù ma yambutu alhaji sinishat irun tó bá wù ohun tó bá wù jáde látara irun àgùntàn nínú kan irun àgùntàn bẹ́ẹ̀ ọlọ́run ní wàmí ní sẹ́rántí àsùwáàfù níbí báyìí ó ní súùfù ó ní jámù jámù ní a pé irun àgùntàn tó pọ̀ tó pọ̀ gan-an ní jẹ́ àsùwáàfù ọlọ́run wá ní láti ara láti ara irun àgùntàn wá àwòbárì ha àti irun ràkúnmí wà àṣìárì ha àti irun ewúrẹ́ ok ẹ tún rí àwọn nǹkan ọ̀ṣọ́ àsáàsà ẹ̀ rí àwọn nǹkan ọ̀ṣọ́ wàmọ̀tá àn àti àwọn nǹkan ìgbádùn ìlàhìn ẹ̀ ń rí àwọn nǹkan ọ̀ṣọ́ asaf wàmọ̀tá àn àti àwọn nǹkan ìgbádùn ẹ̀ ń rí wọn lò lọ títí fúngbà díẹ̀ ṣẹ̀rí báwọn ọlọ́run gangan fúnra ara rẹ̀ ìlò tó lo kẹ́límọ̀ súùf nínú àlùkùránì ó lò nílò kí ni o lò nílò irun ẹ ó irun ara àgùntàn ọlọ́run bò ló ń lò sùlùkù àtẹ́ríbíyà ṣe ń gbọ́ mi yé ṣe ha jamu ni àsìwáàfù tura ni àsìwáàfù jẹ́ fún súùfù ọlọ́run wá ní látara irun àgùntàn wá àwòbárì baari ha. àti irú ẹran ràkúnmí wà àṣìárì ha àti irun ara ewúrẹ́ so àwọn ọkọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn asiwaf albar ashar ó dúró fún kíni ó dúró fún irun ara ẹranko asiwafu ní ti àwọn àgùntàn albaru ní ti àwọn ràkúnmí ashar ní ti àwọn ewúrẹ́ àwọn mẹ́ẹ̀ẹ́ ọlọ́run wá ń sọ fáyé pé nínú ìdẹ̀ra tó ń ṣe fún yín ẹ̀yin ènìyàn ni pé ẹ̀ ń mú àwọn irun àgùntàn wọ̀nyí irun ràkúnmí irun ewúrẹ́ ẹ̀ ń mú wọn ẹ̀ ń pọ́sẹ̀sì wọn ẹ̀ sì ń sọ wọ́n di ọ̀ṣọ́ ẹ̀ ń sọ wọ́n di nǹkan tẹ́ ẹ fi ń gbá láìfù ẹ sì máa gbá láìfù náà lọ ìlàáfíì nínú títí di àsìkò kan tó wọ́n kà yín kùn lẹ̀ èyí ti ṣe tí àáfà pupa tí ò lè sọ pé ṣúfí o látara ṣúf kọ́ wá sọ fún wa kí ni ń jẹ́ ṣúf wípé ohun tí ń jẹ́ ṣúf òun ni irun àgùntàn ẹ ti gẹ́t àárín yẹn clear ẹ̀já súnwájú. therefore èmi wá pélé èkún sórí níta fẹ́ káyìí èmi ni mo fi ní kún láti bí mọ́jámù ló gà àlàbíyà yìí ṣúfù yìí ibi tó bá dé ní jáyà yẹn jáyà yìí èmi mo wá fi gbólóyìn kún o gbólóyìn yẹn o fàṣùfì nítorí náà tá a bá sọ pé ṣùfì yóò túmọ̀ sí máa ń yẹ líbásù lìbáàtà ṣùù ẹni tó máa ń wọ aṣọ tí wọ́n fi irun àgùntàn hùn aṣọ tí wọ́n fi irun àgùntàn ṣe. tí a bá pe èèyàn ní súfí yóò mọ̀ túmọ̀ sí mọ́yẹ́líbásù lè bá àṣà sùúf ẹni tí wọ́n fi ẹni tó ń wọ aṣọ irun àgùntàn irun àgùntàn a tàbí mọ́yẹ́sínà hù àtẹni tó ń ṣe é ìyẹn ni pòdúsà rẹ̀ mẹ́kà rẹ̀ a ó mọ́yẹ̀ tẹ́jìrò fi yìí tàbẹ́ni tó fi ń ṣe káràkátà sọ́ngbọ́ àsúùfì ẹni tá a pè ní súfì lúgàtánì tá a bá ń sọ nípa tèdè o yóò jẹ́ kan náà mẹ́tẹ̀ẹ̀ta yìí ìmọ̀ mọ̀yẹ́ lìbàṣú lìbàṣàṣú. yálà kó jẹ́ ẹni tí máa wọ aṣọ tí wọ́n fi irun àgùntàn ń àó wàyí mọ́ kó jẹ́ mọ́nyẹ̀sìnà òwú tàbí kó jẹ́ pé òun gangan fún ara rẹ̀ òun ni pòdúsà tí ń hun aṣọ náà àó wàyí mọ́ mọ́nyẹ̀sẹ́jìrù fìyì tàbí kó jẹ́ ẹni tó fi ń ṣe bísínẹ́sì ọ̀ǹtà ọ̀ǹrà ọ̀ǹtà ọ̀ǹrà. ntí lábáwá mọ̀ sí súfì nìyẹn nínú èdè wọn ntí wọ́n mọ̀ sí súfì nìyẹn nínú èdè tiwọn gẹ́gẹ́ bí nínú èdè tiwa náà tá a sọ wípé aláǹkárá tàbá ní aláǹkárá kí ló túmọ̀ sí ó lè túmọ̀ sí máa ń yẹ líbátù àǹkárọ́ ẹ̀ tí máa wọ àǹkárá a máa ń yẹ sínú òwú tàbẹ́ni tí ń ṣe é a ó mọ́yà tẹ́dìrù fi tàbẹ́ni tó ń ṣe káràkátà lórí àǹkárá. the same thing applies to tabani ní olófì aláṣọ òfì kí ló túmọ̀ sí agẹ́ pé aláṣọ òfì látara òfì àti yọ kí wọ́n ní mọ̀ túmọ̀ sí nínú èdè tí mọ̀ mọ̀ ń yẹ líbásù lè bá ta òfì nìbáṣá òfì ẹni tí máa wọ aṣọ òfì áó mọ́nyẹ̀sì náà òhú tàbẹ́ni tó ń pòdúsì ẹ̀ tí ń hun áó mọ́nyẹ̀sì tẹ́jìrù fíì tàbí ẹni tó ń fi ń ṣe bísínẹ́sì èyí ti ṣe tí àfa àpupa tí ò lè ṣàlàyé pé ní ìfàyè ìwọ sọ pé à ń fẹ́ nìkan láládìẹ torí pé adìẹ rẹ̀ pọ̀ ó sọ pé à ń fẹ́ nìkan ní ọlọ́kadà torí pé lọ́kadà tó pọ̀ tàbí ń fọ̀kadà ṣiṣẹ́ ọlọ́kadà tó pọ̀ mọ̀ sí pé ó ń fọ̀kadà ó ń tà ó ń ṣe ṣe bísíǹsì nìyẹn o tàbí ó ń gò fún ara rẹ̀ wọ́n fi pè ní ọlọ́kadà ń gbọ́dọ̀ rí fàkíù ọlẹ́ tó stọ́dì tó fi rẹ̀ lẹ̀ tó fi rẹ̀ jin ẹ̀kọ́ nípa fíkíù náà pé fàkíù tó wá lórí súfí èé ṣe tó sọ fáyé wípé ẹni tí ń jẹ́ súfí ni ẹni tó ń wọ aṣọ suf tàbẹ́ni tó ń ṣe aṣọ suf tàbẹ́ni tó ń ṣe bísínẹ́sì lórí aṣọ suf wáyé tó sọ bẹ́ẹ̀ báwo ló ṣe á gbé wa lọ sí orí irọ́ tọ̀wárí ẹ́ fàṣùfì fàṣùfì mọ̀nṣàgàlá yàgbọ́ bó ti sọ́nà wọ́n sọkúsọ òkúrọ̀ ẹ sáfẹ́ kó àwọn èèyàn wọná ẹ fẹ́ kó wọn sí nà. ní ìgbà àwọn kẹ́tẹ̀ yẹn bá ṣe ń gbà mí hmm. lọ́kùnrin máa ń sọ̀rọ̀ lórúkọ ẹ̀ńtà ìpínlẹ̀ aláìjẹ bàbá aláìjẹ kí ló fà kí ló ń tẹ̀ díẹ̀ ẹ̀ńtà pè ní eh, bàbá ọlọ́kadà kí ló fà lórí ọ̀kadà tó ní pọ̀ you are right àbọ̀ ń wà ọ̀kadà you ẹ̀ńtà bá pè ní sófì. Mm-hmm. الله أكبر شريف من تخصص وتفرد واشتغل بالفعل فقيه من اشتغل وتفرد نفسه بعلم النحو والصرف والبلاغة يسمي عليه أنتم ثم You are right. من تفرد لعلم الفقه يسمى فقيها ọ̀wọ́lé bẹ́ẹ̀ ẹni tó bá bísí pẹ̀lú náwù á pè náwì gbogbo yẹn ń wọlé bẹ́ẹ̀. Hmm. ẹni tó bá wá ṣiṣẹ́ pẹ̀lú sùúrùk hmm. àti tẹ́lifíà hmm. ibi tí a parọ́ nù ibi tí wọ́n ti parọ́ nù mo ti wá já ọ báyìí ó kú kó wá bọ́ ọ̀tà kó wá sọ yìí pé mistake ló ṣe o ẹni tí ń pè ní sufi lugatan òun ni ẹni tí ó ní suf tó pọ̀ ẹni tí ó ń lo suf tó ń lo suf ní ń pè ní kíni ní ń pè ní sufi kí wá ni tí ń jẹ́ suf ìrìn ẹran àgùntàn ni o therefore ká tó lè pè nìkan ní súfí nínú èdè onítọ̀hún gbọ́dọ̀ jẹ́ ọ̀kan nínú mẹ́ta ó gbọ́dọ̀ jẹ́ ọ̀kan nínú mélòó nínú mẹ́ta. ó gbọ́dọ̀ jẹ́ pé ó ń wọ aṣọ náà ó ń wọ aṣọ súùfù. tí bàbá jẹ́ pé ń wàṣọ sùf ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ń ṣiṣẹ́ lórí sùf ṣíṣe ẹ̀jẹ̀ mọ́ sùf tí bàbá tó wá jẹ́ yẹn tí bàbá jẹ́ pòdùsà tí ò jẹ́ mẹ́ka sọ sùf ó gbọ́dọ̀ jẹ́ mọ́ńyẹ̀ tẹ́jìrù fi ẹni tó fi ń ṣe business sókọ yìí wá ṣe wẹ́kù wọ gangan wọ gangan nínú èdè sókọ yìí tó ṣe wẹ́kù rẹ̀. èsè súfì asọ́tọ̀ ọ̀wọ̀sọ̀ ọ̀rùn kì í sasọ súf ọ ò sì ṣeṣẹ́ súfù bẹ́ẹ̀ ló ṣe bísẹ̀sì súf how do you call yourself súfì nígbà tó ká sí pé ọ̀nà mẹ́ta ló lè gbàgẹ́ súùf yálà kọ́ ọmọ wọ súùf yálà kọ́ ọmọ ṣe súùf yálà kọ́ ọmọ ṣe bísíǹsì súùf ọ̀ wọ́sọ súùf ọ̀ ṣe súùf ẹ́ ọ̀ wọ́sọ súùf ọ̀ ọ̀ sì ṣe bísíǹsì súùf why are you calling yourself súùfì now. ṣe wá rí ìtumọ̀ tó wá tún sófin sí yẹn ọkì àti ìlọ ó sì kù mo tún fẹ́ fi tí àkànṣe yìí. Um, nínú èdè lárúbáwá ẹ máa wò ó nínú èdè lárúbáwá a sọ pé tá a bá dá sú fípadà sípìlẹ̀. Si yóò máa jẹ́ pé látara sùf látara irun àgùntàn látara irun àgùntàn pé ọlọ́kadà adápadà sí pìlẹ̀ ó di ọ̀kadà aládìẹ adápadà sí pìlẹ̀ ó di adìẹ fàkíù adápadà sí pìlẹ̀ ó di fíkíù bàlágí adápadà sí pìlẹ̀ ó di bàlágà ok ṣẹwárí lárúbáwá wọn a tún máa mú ọ̀rọ̀ ìṣe jáde látara ọ̀rọ̀ orúkọ ọ̀rọ̀ ìṣe ní suf irun àgùntàn ọ̀rọ̀ ìṣe ní sufi tí lọ́ba bá fẹ́ wá mú ọ̀rọ̀ orúkọ jáde ọ̀rọ̀ ìṣe jáde verb látara noun bí irú ti súùfù yìí kẹ́límọ̀ súùfù yìí lárúbáwò ò ní sọ pé sọ́ọ́fà vẹ́ẹ̀bù sọ́ọ́fà sọ̀fà ó nìpínlẹ̀ tiẹ̀ sọ̀fà yẹ́sùfù so sọ́ọ́fì sọ̀fà yẹ́sùfù sọ́ọ́fì kèsò ni ọ̀nà tí lábáwọ́ gbà mú vẹ́ẹ̀bù wà látara súùfù onìkan sọ pé tàṣọwáfà tàṣọwáfà ìdí nìyí nínú ìdílé arúgbáwá tí wọ́n bá ní tàṣọwáfà fúlàánù tàṣọwáfà fúlàánù wọn á ní ìtumọ̀ ní ìdálàbísà sùúrù nígbà tí èèyàn bá wọ aṣọ irun àgùntàn lábáwá àwa sọ pé tàṣọwáfà ó túmọ̀ sí pé ọwọ́sọ irun àgùntàn tàṣọ wáfà ọwọ́sọ irun àgùntàn kàmáyù kọ́ọ́l tàkọ́ mọ́sọ̀ tàkọ́ mọ́sọ̀ gẹ́gẹ́ bá a tún ṣe máa ń sọ pé tàkọ́ mọ́sọ̀ pé tàkọ́ mọ́sọ̀ rọ́jù lóhùn ìdá alábìsá alikọ́mìs nígbà tí èèyàn bá wọ gàlámíà aṣọ gbàgẹ̀rẹ̀ bùbá tó balẹ̀ dáadáa lára ní ní kọ́mìs tí èèyàn bá wọ̀ lábáwá sọ pé takọ mọ́sọ́ fúlàánù takọ mọ́sọ́ fúlàánù the same thing tí n bá wọ sùf tó bá wọ sùf lábáwá sọ pé tasọ́ gbàfà ó wọṣọ sùf àfa àpupa èyí ṣe tó tasọ́ gbàfà nígbà tó fẹ́ ṣe prógámù lórí sùfì ó yẹ kó tasọ́ gbàfà ó yẹ kó wọ aṣọ sùf ni aṣọ kọ́tìn ló wọ aṣọ kọ́tìn oníkọ́tìn aṣọ olóògùn tí è gànyàn lára tí kì í gúnyàn lára tí kì í mórú mọ́yàn ń lọ rèé wọ̀sọ̀rọ̀ ó yẹ kó o tàṣọ wáfà kó o lọ wàṣọ súùf kó o fi polówó ara yín so therefore tí bẹ́ẹ̀ bù bá jẹ́ tàṣọ wáfà tó túmọ̀ sí pé ó wọṣọ súùf àgá sí pé ẹni tó bá wá wọṣọ súùf yẹn wọ́n mọ̀ pé ní mutasọ́wífù wọ́n mọ̀ pé ní mutasọ́wífù ẹni tó gbà láti máa wọ aṣọ tí wọ́n fi ran àgùntàn hù ni wọ́n mọ̀ jẹ́ mutasọ́wífù the same thing náà ni súfì ẹni tó mọ̀ ń wọ aṣọ súfù tàbí ẹni tí tó ń pòlísì súfù aṣọ súfù tàbí ẹni tí ó ń ṣòwò aṣọ súfù àmọ̀pọ̀ náà ní súfì lẹ́yìn náà ká wá fàbọ̀ sí orí ìtumọ̀ tó wá lọ fún súfì yẹn o ìtumọ̀ tó lọ fún súfì yẹn pé súfì o sùlúùkù àti tẹ́líbíyà ni torí sùlúùkù àti tẹ́líbíyà ni ìjà gbọ́ bó ṣe wí. àwọn ẹlòmíín gbọ́ omi ara nígbà àwọn kẹ́tẹ̀yàn máa ṣe ń gbà mí já lọ bẹ̀ kíákíá. tó mọ náà ó mọ náà ó mọ bàlágà ó mọ bàlágà bí ráì ẹni tó bọ́ wá ṣiṣẹ́ pẹ̀lú sùúrù àti tẹ́lifíà lọ́pọ̀ ìṣòfin. tọ́ ẹni tó bá wá ṣiṣẹ́ pẹ̀lú sùúrù àti tẹ́lifíà ló ń pè ní sùúfì mọ́ mọ́ máa na sùúrù wà máa máa na tẹ́lifíà kí ni ìtumọ̀ sùúrù kí ni ìtumọ̀ tẹ́lifíà sùlúùkù ni behavior manner behavior ní jẹ́ sùlúùkù tẹ́rìbíyà òní jẹ́ education education so we all know what we call suluk to be manner and tẹ́rìbíyà to be education. tí sufi tọ́ba lọ túmọ̀ sí mana tọ́ba túmọ̀ sí mana tá a sì ń ròyìn ànábì wípé ìnáta làálà kúlùkùn azim dájúdájú ìwọ ní ìwà tó dáa jùlọ ìwà tó ga jùlọ onílọ́wọ́ ìwà ànábì àfàpùpà tá a bá túmọ̀ pé nísìn ọ̀kọ̀kọ́ rí túná ọ̀kọ̀kọ́ rí súfíyàtù ìtumọ̀ tó wá fún yìí náà sẹ́ kò wá wọlé kò wá sẹ́tẹ́bù ìdí ni wípé sùlùkù ni ìwà tẹ́ríbíyà ni ẹ̀kọ́ ṣé méjèèjì ò sí lára ànábì Muhammad sallallahu alaihi ṣé méjèèjì ò sí nínú súnà ànábì. Quran gangan nínú tó fi ròyìn ànẹ́bí rẹ̀ ni pé ìnáka láàlá hùlùkì àdìm hùlùk ìwà ànẹ́bí ó wà lórí sùlùkùn hasan ó wà lórí mana karakta ìwà tó dáa jùlọ tó lágbára ọlọ́run wá fi ànẹ́bí ṣe kúdúwà tó ní asana fún wa pé làkọ́dí kánà làkún fi Rasulullahi uswatun hasana dájúdájú àpẹẹrẹ rere àwòkọ́ṣe rere ó wà lára ànábì Muhammadu fún yín èyí ṣe tẹ́ ẹ̀ gba tító pẹ̀lú sùlúùkù ànábì tó fi ága sí pé ọ̀dọ̀ àwọn ṣéèwù lẹ́tí ń sùlúùkù. ó tún ní ẹni tó bá ṣiṣẹ́ lórí ìwà àti ìkọ́ni lẹ́kọ̀ọ́ ta ni olùkọ́ àkọ́kọ́ fáwa mùsùlùmí ta ni olùkọ́ olùkọ́ni àkọ́kọ́ fáwa mùsùlùmí ànábì muhammadu ni so ànábì muhammadu ó ṣe ọkọ àwọn sàábà lẹ́kọ̀ọ́ ọ̀nà pẹ̀ntẹ́rì bíyà tẹ́lifíyà means education ó educate àwọn companions rẹ̀ ó sì educate wọn nínú tó educate wọn lé lórí ni pé ọkọ wọn níjọsìn ọkọ wọn ní àkìdá ọkọ wọn ní bí ó ṣe ṣàdìkìrì ọkọ wọn ní bí ó ṣe ṣàdúà ọkọ wọn ní bí ọkọ wọn ṣe mọ́sọ́lọ́hún ó sì kọ́ wọn ní àwọn ìhùwàsí ìwà tí wọ́n wù sí òbí wọn ìwà tí wọ́n wù sọ́mọ wọn wà tí wọ́n wù sí ọkọ wọn aya wọn aládùúgbò wọn onírìn àjò àtá ìwà tá a wù sí àwọn kèfèrí àtá ìwà sí àwọn ẹranko ànẹ́bìkọ́ wa gbogbo ẹ̀. therefore a ní ìdí kásẹ̀ wa lọ kọ́ sùlúù ti àwọn oníṣúfí nígbà tí sùlúù kò ti wà nínú súnà nẹ́bì àbó oní sọ́fáyé wípé ànábì ò ṣe kò kọ́ àwọn sàbẹ lẹ́kọ̀ọ́ àbò ní sọfárí wípé ànábì wa Muhammad kò fi ẹ̀kọ́ ìwà rere kọ́ àwọn sọhábà rẹ̀ sobi ọfọ ọfẹ onírò pé bó o ṣe túmọ̀ sùfíyà sí ẹni tó bá dún ní mọ́sùlùkù àti tẹ́lifíyà kéèyàn ni ó wà ẹ̀ǹtáìsì wa láti wá sọ pé wọ́n ń kọ́ra wọn lẹ́kọ̀ọ́ nínú súfì o wọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìwà rere o ó wulẹ̀ wà ní súnà nẹ́bí completely absolutely completely and absolutely adequately nisuna súnà kún kẹ́kẹ́ fún ìwà rere tí ń bẹ lára Muhammad so a nítorí pé a fẹ́ kọ́ ìwà rere káwa lọ kọ́ lọ́dọ̀ àwọn oníṣúfí nígbà tí súnà wà lẹ́nu ti kọ́ wa. ni olùkọ́ni àkọ́kọ́ fáwọn ó fi ẹ̀kọ́ ìwà rere ó fi kọ́ wọn torí náà ẹ má bá àwọn mùsùlùmí àsúfí nínú èdè ó túmọ̀ sí ẹni tó ń wọ aṣọ irun àgùntàn ẹni tó ń hun aṣọ irun àgùntàn ẹni tó ń ṣe káràkátà lórí aṣọ àgùntàn bí èsì jẹ́ ni ìjà tẹ̀wájú. àmọ́ ẹni tó wà lọ sọ́ọ́ di tẹ́lifíyà education ní yunifásitì yóò mọ tó pè ní tẹ́lifíyà yóò mọ tó àmọ́ ẹni tó wà lọ sọ́ọ́ di tẹ́lifíyà education ní yunifásitì yóò mọ tó pè ní tẹ́lifíà yóò mọ tó pè ní àsúfì àwọn tí ṣe pẹ̀lú education náà pẹ̀lú súfì àmọ́ ẹni tó bá lọ fún tẹ́lifíà education ní yunifásitì yóò mọ tó pè ní tẹ́lifíà yóò mọ tó pè ní àsúfì àwọn tí ṣe pẹ̀lú education náà pẹ̀lú súfì àmọ́ ẹni tó bá lọ fún tẹ́lifíà education ní yunifásitì yóò mọ tó pè ní tẹ́lifíà yóò mọ tó pè ní àsúfì àwọn tí ṣe pẹ̀lú education náà pẹ̀lú súfì.

tó lọ ṣe education ní yunifásitì náà máa ń pè ní sufi yóò mọ̀ tẹ́ ń pè ní sufi bàbá oní sọ̀rọ̀tù sádìkì sọnù ṣé sufi kọ́ ni wọ́n yunifásitì wo ni wọ́n ti lọ ṣe <laughs> yéé ó fọ́ ni ó fọ́ ni o i'm sorry i'm sorry i'm sorry it is a serious matter okay i'm sorry for that bàbá oní sọ̀rọ̀tù sádìkì sọnù. So sufi ni ṣé wọ́n lọ stọ́dì tẹ́ríbíyà ní yunifásitì. ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣéwù ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣéwù tẹ́ ẹ máa ṣe wà bíbù mọ́ríkàsì ṣé wọ́n ṣe education ní yunifásitì. ní gbogbo ayé lónìí àwọn èèyàn ṣe education sí gbantos education yẹn ní sufi wáì tẹ̀ kàn ń parọ́ wáì tẹ̀ kàn ń parọ́ gbogbo àwọn tí ń tẹ̀ra wọn ń sufi ní àdúgbò ìbáṣùwò ni wọ́n lọ tẹ̀lé yìí o sufi ni ọ̀hún o sufi ni o Ibrahim nìyá sí yín ìbáṣùwò ló lọ ṣé òtìgá ni yín ìbáṣùwò ló lọ kó tó di sufi tó fi wá ń dantí ọ̀jọ̀ra wọn pọ̀ pé ẹ ń bá lọ sí yunifásitì tó ṣe education yóò mọ̀ nípa tí ń ní sufi education subhanallah ní yunifásitì ṣe bí ẹni tó bá fẹ́ kọ́ ẹ̀kọ́ olùkọ́ni ni máa lọ sí education ẹ̀kọ́ olùkọ́ni ó ti àdógún pé ẹni bá ti wá lọ sí education ó ti àrí sufi stupidity lélẹ́yìí tó ń sọ yìí ọ̀rọ̀ jáàlù ni ọ̀rọ̀ jáàlù ni. When you go to university to study education, you will become an educator, not Sufi. Tó bá lọ fún education, you will be an educator. You will be an educator. What is your problem? Why is it dojú ẹ̀sìn rú? Pẹ̀lú ìbálòpọ̀ sí yunifásitì tó bá da syndication yàmọ̀ tẹ́ ń pè ní sufi òní òdì sufi nonsense. ẹni tó bá lọ sí yunifásitì tó kọ́ náhù yóò di náhàwí ẹ bá lọ sí education ẹ bá lọ sí yunifásitì tó ṣe sọ́rífù yóò di sọ́rífì ẹ bá lọ sí yunifásitì tó ṣe bàlágà yóò di bàlágì ẹ bá lọ sí yunifásitì tó ṣe fíkìl yóò di fàkìl àbí ẹ máa lọ sí yunifásitì tó ṣe education kí ló máa di yóò di educator educator educator kì í ṣe súnfì ni ó di kì í ṣe súnfì ni ó di. àwọn tí ń di súnfí wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú university system gbogbo àwọn súnfí tí ń bẹ́lẹ̀ Yorùbá mélòó nínú wọn ló lọ sí university mélòó nínú wọn tó lọ sí yunifásitì ló sì ṣe education tí ìbá wá education kò ní sọ di súfí ohun tí ó sọ di ní kí ni educator yóò sọ di teacher yóò sọ di professional teacher tàbí professional lecturer. mo ní àwọn students tí wọ́n ti education university tí wọ́n pera wọn ní súfírí they are just educator professional teacher ojú òtí ẹ̀ tí ọ́ pẹ̀lú tó ń sọ yìí àwọn èèyàn sì ń gbọ́ tó ń wí pé ẹ bá lọ sí yunifásitì tó study education ní ń pè school fee ah ọ̀gá o ìsọkúsọ ló ń sọ òwò àká mọ́sọ bẹ́ẹ̀ náà o nínú agbo wa yìí mọ́sọ bẹ́ẹ̀ náà o mọ́sọ bẹ́ẹ̀ náà millions of people ló lọ sí education wọn mọ̀ tí ń yẹ sufi millions of people tí wọ́n lọ sí education ọmọ tí ń jẹ́ súfì àwọn kan ní wọ́n pẹ̀lú àwọn ní súfì ṣe àwọn kan náà pẹ̀lú àwọn ní súfì and when it comes to language meaning kó o tó lè pẹ̀lẹ́ ní súfì nínú èdè ọ̀jẹ̀ tí ń wọ aṣọ irun àgùntàn tọ́ọ̀bà jẹ́ yẹn ọ̀jẹ̀ ni tó ń ṣe aṣọ irun àgùntàn tọ́ọ̀bà jẹ́ yẹn ọ̀jẹ̀ tó ń ṣe káràkátà lórí aṣọ aṣọ Eh, aṣọ irun àgùntàn ó parí any dictionary tó bá rí lè wò ok ẹ̀yà tó gbọ́ ọ̀rọ̀ fẹ́mi tó tún sọ mí báyìí sáà ń sàfihàn tí ẹ lọ ni. ṣé báwa dúró lẹ pẹ́ yìí. Mhm. Sufi ilmu tasawuf mhm. ilmu la nafa dara.

bá a fi náwọn ọmọ mohandes ní bá a fi náwọn ẹnjìníà ní ìmọ̀ kan ní àbí ṣẹlẹ̀ tó fi yẹn náà ìmọ̀ gbòógì kan. ọlọ́run ṣàánú wa o wọ́n jà kó sínú àgbákò Súfì o ẹ̀wọ̀n tọkùnrin sọ yìí tẹnu ẹ̀gbọ́n yìí ẹ̀yìn ẹ̀yìn Súfì sàmàwí yóòn sùní yóòn gbogbo sáà ń ṣe yóòn yóòn yóòn nígbà tí yẹn bá fẹ́ síná fọ́kadà ẹnu ẹ dùn ẹnu ẹ dùn oríkì tó mú wá fún sófin ìwọ yìí kan náà lò ní sófin sùlùkù ni àti tẹ́rìbíyà wẹ́ẹ̀ kan náà ló tún sọ pé sùfì yóòn sàmàwí yóòn sùní yóòn kìnìkan yóòn kìnìkan yóòn ọmọ àpèjúwe rẹ àpèjúwe rẹ dàbí ọ̀rọ̀ kírísítíẹ́nì tẹ́ẹ̀bi léèrè pé kí ni jẹ́ christianity tó wá ní christianity ẹ̀sìn mímọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ látọ̀dọ̀ olúwa bàbá àgbà ọlọ́run ọba ti christianity ni wà nígbẹ́ni ẹ̀sán the word christianity is derived from Christ the word christianity is derived from Christ iti is affix affixation on the ity meaning belief in belief in so christianity simply means belief in christ kò míìní ẹ̀sìn ọlọ́run kò míìní ẹ̀sìn àwọn ẹni mímọ́ kò míìní ẹ̀sìn àwọn àwọn àwọn ẹni ológo àbáwọn ẹni ẹ̀ṣà lọ́dọ̀ ara rẹ ló ti ń kùn lọ́dà ìwọ lọ́dọ̀ ara rẹ ló ti ń fún ní gbogbo tó ń fún un a sì rí ọba wí ohun tó jókòó tì nu ó di dandan kó o ṣe kí ni kọ́ ọ máa yìn ó di dandan kọ́ ọ máa pákéjì ẹ̀ kó lè kó lè kó lè sojú lọ́yìn lọ́dọ̀ àwọn tí wọ́n fẹ́ tẹ̀ fẹ́ kó bá the same thing ló happen sí arákùnrin náà tó ní sùfì yóò ẹlìmọ́hùn sàmọ̀wí yóò sàmọ̀wí yóò ẹ̀jẹ̀ àtúgbọ́ lẹ́ẹ̀kan sí kátúgbọ́ yóò yún rẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀jẹ̀ àgbẹ̀ lẹ́ẹ̀kan sí. àwọn tó mọ fíjù kú fà nìyẹn lọ. ìyẹn kọ́ àti ìkànnì. ṣé bá wà dúró lẹ́pẹ́ ni. wọ́n lè nà pa mi. sófì ẹ̀rù tàṣọ́wọ̀.

báàbí mímọ náhù sọ́ọ̀fù pẹ̀lú àgbà ìlú ààrẹ ló ń pè wọ́n. báàbí náwọn ọmọ mohandis ní báàbí náwọn ẹnjìníà ní ìmọ̀kánì àbí ṣẹlẹ sókè yẹn náà ìmọ̀ gbòógì sẹ́ni. tọ́ gbogbo bó o ṣe dùn lọ́wọ́ ń pátá tá bá pàdé ẹni tí ń bọ Ṣàngó tá bá bí léèrè pé kí ni jẹ́ Ṣàngó ẹ̀sìn Ṣàngó ó ní òní ẹ̀sìn Ṣàngó. ẹ̀sìn bá àwọn olójú orógbó ọkọ ya ah, òun náà ó bẹ̀rẹ̀ sí ní máa ṣe bẹ̀rẹ̀ sí ní máa kì í tàbá pàdé ológun náà tàbá ní kí ni jẹ́ ẹ̀sìn ògùn yóò ní ah, ẹ̀sìn ògùn ah, bàbá àwọn ògùn lákàáyé ọ̀sùn mọ́lẹ̀ onílé olómilé fẹ̀jẹ̀wẹ̀ alásọ̀nlẹ̀ kìmọ̀ kìmọ̀ bọ́ra sí máa ṣe bẹ̀rẹ̀ sí ní máa kì í kí lẹ́yìn lọ́dọ̀ ẹni tó dúró ti ìlànà kan lọ́dọ̀ ẹni tó ń sin ẹ̀sìn kan tẹ́ bá ní kó kì í fún yín yóò kì dáadáa náà ni yóò kì dáadáa ni onígbá kò ní fi ẹnu burúkú pe igbá rẹ kódà tẹ bá pàdé wèrè ojú ọ̀nà pé wèrè wá wá wá ẹ ṣíṣe wèrè kéèyàn múra kó wọṣọ tó dáa bí wélé tó ń wọ̀ yìí kó dé fìlà tó dáa bí wélé tó ń dé yìí kó gbé báàgì tó dáa sára kó gbé mẹ́gbẹ̀ẹ́ bí báàgì tó ń gbé yìí kó tọ́jú dáadáa bí bóun ṣe tọ́jú yìí kó kun pàódà bóun ṣe kun pàódà yìí tó sì dà sí pé pàǹtí èkìsà òun ni wèrè dì mọ́ra ẹ̀ẹ̀ni ẹ́fà rí wèrè kan láyé kó fẹ́ kira rẹ̀ kó wá ní ah, ohun tí ń jẹ́ wèrè ni pé kíyàn wọ aṣọ èkìsà kíyàn wọ aṣọ jàlàjàlà sára kíyàn wá lọ máa kó àwọn rọ̀tìrọ̀tì àwọn pàǹtí táwọn èèyàn ò lò mọ́ kíyàn máa kó kọ́ra káàkiri ní jẹ́ wèrè never will a mad person define himself accordingly. àwọn tó lọ́pọlọ àwọn ni wọ́n lè define wèrè àwọn ni wọ́n lè define wèrè wèrè ò lè define ara rẹ̀ ẹni ìyówù tó bá ti wà ní orí ìṣìnà kò lè define ara rẹ̀ mọ́ àwọn tó wà lójú ọ̀nà mọ̀ àwọn ni wọ́n define ara rẹ̀ fún àgbọ́miyé nísìn kírísítẹ́nì ó wà lórí ìṣìnà kò lè dè fẹ́ràn ara rẹ̀ mọ́ torí kò sí ní tí ó wí ju ọ̀rọ̀ wèrè lọ bí wèrè sì lè dè fẹ́ràn ara ẹ̀ wípé àwọn tí ń jẹ́ wèrè òní kíyàn wọ aṣọ tó dáa sọ́rùn tó pé tó ń gbọ́ sọ́rùn yẹn lójú tiẹ̀ is the best stuff ok ohun tí wèrè ọmọ wí nù ẹni tí èé ṣe wèrè ló lè define wèrè fún wa so tí christianity bá define ara rẹ̀ yóò define rẹ̀ in a way tó ga sí wípé yóò fi entice àwọn èèyàn láti wá tún wá darapọ̀ mọ́ àwọn nínú ìṣìnà tí ológun bá define ara rẹ̀ òun náà ó define ara rẹ̀ láti wá sí kí ni láti pe àwọn èèyàn pé kí wọ́n wá kó sínú ìṣìnà rẹ̀ tó ní Ṣàngó bá define ara rẹ̀ òun náà máa ṣe similar thing in fact àwọn tí ń bọ èṣù tí ń bọ èṣù tí wọ́n fẹ́ define rẹ̀ wọn ò mọ̀ ní sọ pé èṣù ah èṣù táwọn ń bọ ẹni tí wọ́n fi hàlákà ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n á sọ bẹ́ẹ̀ o ẹni tí ń bọ èṣù kò ní tẹnu ẹ̀ bọ́ta pé ẹni tọ́lọ̀ ti hàlákà ní ń jẹ́ ṣètọ́ni ẹni tọ́lọ̀ ti làánà ní ń jẹ́ ṣètọ́ni wọn ò ní sọ bẹ́ẹ̀. so ẹ̀yin tí ẹ̀ ń sin tìjà níyà náà ẹ ní define rẹ̀ in a way táwọn yóò fi sákùn yín ẹni tó ń sin kọ̀dìríyà náà kò ní define rẹ̀ in a way táwọn yóò fi sákùn yín ẹni tó ń ṣe ṣàdìríyà náà òun náà ní define in a way tó máa kí àwọn èèyàn so gbogbo tó wí pé ẹ̀ẹ́sùn fi ẹ̀ẹ́lì mú lánàá fáadà lárùú ẹlẹ́mọ́ọ̀sù níyùn rùbùbí yùn sàmàwí yùn gbogbo sáà ṣe yùn yùn yùn yùn ìrọlọ́badé ìrọlọ́badé ibi tó ti mọ̀ pé ìrọlọ́badé rè nọ́mbà one wèrè kò lè dá define ara rẹ̀ bí ó ṣe pé ọlọ́pọlọ pípé ni ó define wèrè fún wa tí wèrè bá dè fẹ́ ara rẹ̀ yóò ẹ̀ǹtáìtì àwọn èèyàn pé tó bá ní ọ̀dà kí wàá lè wá rí sáwọn èèyàn tó ṣe ń múra ó ní báwọn yẹn ṣe ń múra ò dá o kò dá o kò dá o kò dá o ṣé wọ́n lè wá mọ́ múra bí ó ṣe dáa gan ni bí òun ṣe múra yìí ní káyọ̀ ṣe mọ̀ múra ní tí wèrè sọ nù. tọ́ ìwọ lọ sọ pé Súfí elimun lánàfàdà láwù elimun samawiyun sunniyun kẹ́ni kankankan tó wíwùn wọlé sọ. tá a bá tún lọ́dọ̀ ẹlòmíì bíi bàbá oríṣiríṣi àtúnṣe ábíkì sọnù àwọn ah, ti ẹ̀sọ́ e pé oníṣúfí onímọ̀ soríire oníṣúfí onímọ̀ wọ́pọ̀ ọ̀la oníṣúfí lẹ́mí ẹ̀ e máa mọ́ oníṣúfí ni ìwà rẹ̀ máa dáa jùlọ oníṣúfí <laughs> níta-mú-ta-bó-mọ̀-wí náà nù kí la tún retí kẹ́ ẹ wí ná ẹ mọ bí títí yóò ti ta báyìí jẹ́ ti jábọ́ ò ní pé nàmbà wán kẹ́límọ̀ súfì súfì kò sínú Qur'an súf ló wà ní Qur'an and súf tó wà ní Qur'an yìí kí lọ́lọ́ ń lò fún irun àgùntàn súfì kò sínú àdìsá nàbí so ẹ̀sìn tẹ̀ ń ṣe. ìlànà ntọ ń tọ̀ kò wulẹ̀ sí nínú ó kọlù sínú kùránì ó kọlù sínú hadith ànábì ajá sí pé ẹ̀yin tẹ́ ẹ gbé nǹkan yín kalẹ̀ lọ́dún ara yín ẹ̀yin náà lẹ́mọ oríkì rẹ̀ kì í àwọn sọ fún yín pé were wèrè ló ń kiri ẹ̀ ló kọ yín o wèrè ló ń kira rẹ̀ lórúkọ yín o bíbélì ọba kira rẹ̀ yóò kira rẹ̀ in a way tí yóò fi ẹ̀ńtáìsì àwọn èèyàn ní wèrè wèrè tí wèrè bá kíra rẹ̀ yóò kíra rẹ̀ in a way in a positive way in a positive manner ní fi kíra rẹ̀ lójú ara rẹ̀ ṣùgbọ́n negative ló jẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn súnfí tí súnfí bá jẹ́ ilimu sùn níyù ṣé súnà ni ṣé súnà ní súnfì ni ṣé súnà ọ̀dàdúró lọ́tọ̀ ni àáfà olótúmọ̀ súnà sí súnfì rí tó túmọ̀ súnà sí súnfìyà rí àti àáfà àti ọ̀pẹlẹ̀ gbálẹ̀ bí àáfà aládìsí wèrè tí àbùkọ́rìdì lálẹ́ sọ ní ojú ẹ̀ wípé àmọ́ àlẹ́fíríkọ́ ànáìdíyá fàníyà ahàlùsúnà wal jama'a ẹni túrí ẹ̀ bá gbálẹ̀ túrí ẹ̀ ti gbálẹ̀ gbẹ́ngbà tó wà ní kékeré ìyá ẹ̀ pọ̀n lọ sí bàtúrúmù wọ́n ti jábọ́ so crack ti wà ní ọpọlọ ẹ̀ tí crack ò bá sí ní ọpọlọ èèyàn kẹ́nìkan máa sọ pé àsúná equals to àsùfìyà àsúná equals to àsùfìyà kí ni ìtumọ̀ sùfìyà kí ni ìtumọ̀ súnà tó fi kú ara wọn tó fi kú ara wọn torí náà gbogbo oríkì tó ń wá tó dunni mọ́ òun ọ̀ ń tanra rẹ jẹ nínú ìrọ̀ lọ́ba dé o ò lè tọ́ka sí àyà kan lórí tó wí o o sì lè tọ́ka sí àdìsànẹ́bì kan lórí tó sọ lọ́dọ̀ ara rẹ ni sufi ti jẹ́ ẹ̀yìn mọ́ lòbò bí yóò sùn ní yóò ọ̀dọ̀ ara rẹ ló ti jẹ́ bẹ́ẹ̀ ó ò lè tọ́ka sí pé òkè o ìtumọ̀ tó túmọ̀ súfísì yìí o ó wà níbàámu sí ayáàlì kùránì nígbà náà fẹ́ túmọ̀ súfí ọ̀sọ̀ báyìí o ò sì lè sọ pé ìtumọ̀ tó túmọ̀ súfí yìí sí yìí o ó wà nú àdéhùsì báyìí wọ́n àlẹ́bẹ̀ẹ́ tún súfí yà àlẹ́bẹ̀ tún báyìí kò sí. so onígbà ò ní pe gbá rẹ̀ ní ìpèkúpè ọlọ́jà kò ní polówó ọjà rẹ̀ ní ìpolówó burúkú ó ti jẹ́ ní ìsìn táà bá fẹ́ ní kí ní jẹ́ súnà lẹ́bí súnà lẹ́bí kí láwì a ní ọ̀rọ̀ tàbí ìṣe tàbí ìfaramọ́ tí wọ́n ṣàfihàn sọ́dọ̀ ànẹ́bì ní jẹ́ súnà lẹ́bí inasmọ́ táà ti wá rí súfì ànẹ́bì àrí súfì ànẹ́bì kò sí súfì ànẹ́bì súnà ànábì lọ́wà kò sí súnfì ànábì. ẹ̀yin tẹ́ ẹ ní nǹkan yín lẹ́ẹ̀mọ́ túmọ̀ rẹ̀ pé ìgbà ni àwo ni kòkò sáàsùn ni àwọn kan sọ fún yín pé wá ìjẹ́ fi ń dààmú ara yín kí lẹ wá lọ bí súnfì gan-an ṣé súnà ò tó yín ni tó bá dá sí pé ìrántí ọlọ́run lẹ wá lọ sínú súnfì sábẹ̀ bí òmùrántí ọlọ́run wá ni tó bá dá sí pé ká máa ṣe àtìkárù lẹ́yìn irun kọ̀ọ̀kan lẹ lọ sínú súnfì sànẹ́bí òun wà ní tó bá gá sí pé kẹ́ ẹ máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ẹ wá lọ sínú súfí sànẹ́bí òun wà ní tó bá gá sí pé kẹ́ máa ṣe àsàlátù fún un ẹ wá lọ sínú súfí sànẹ́bí òun wà ní tó bá gá sí pé ká fọ ọkàn wa mọ́ sọ́lọ́run ọba wa kọ́kàn wọ́n pure sọ́lọ́run ọba wa sànẹ́bí òun bá ṣe fi ọkàn wa mọ́ tí òun wà ní gbogbo sànẹ́bí ti mú wá làwọn bàbá yín olè olè ẹ̀sìn àwọn bàbá yín àwọn bàbá yín tí mo rí fáàsì ní àwọn tí ó ti jà ní àwọn tó ti dá ní àǹkó ni wọ́n lọ jalè rẹ̀ wọ́n jalè ẹ̀ wọ́n jalè ọkọ rẹ̀ wọ́n wá lọ mú gbólóhùn tí wọ́n wọ́n á fi rọ́pò ẹ̀ mọ́yìn lọ́wọ́ wọ́n jalè ọkọ rẹ̀ ìjalè ọkọ ẹ̀ ní kẹ́ ẹ sọ pé ẹ̀ ń sàzìkìrì ẹ̀ ń ṣe sìkfàrù ẹ̀ ń sọ̀fàtò fún ànábì àmọ́ tó dá sí wípé ọ̀nà táwọn fẹ́ kẹ́ ẹ fi máa fi ṣe ní táwọn fẹ́ kẹ́ ẹ máa kà òun ni wọ́n lọ kó sí lágbárí ni wọ́n kó se lágbárí so bí ìyẹn bó ti jẹ́nu ẹ jẹ́ ká wo ilé ìbáyà lè rí ilé náà sí lálẹ́ Asòfin yà wọlé kókòrò à. Ẹ lọ wo pé Kristofor ó sọ ń bẹ̀.

ìbáradà fún ọmọ ọlọ́run sìn ó ní kẹ́ lọ sí bàtàrà ó ní ẹni tó wá bẹ̀rẹ̀ fún fi ní ìjọsìn bẹ̀rẹ̀ fún fìdí ẹni tó fi sọ̀rọ̀ sí ẹ̀jẹ̀ bá fẹ́lá nínú ìdílé àtọ́ nínú àtúnfò fi yẹ wọn tó kọ̀ra ó sọ ní lọ́wọ́ tó bá rí bẹ́ẹ̀. ẹ̀rí ọ̀rọ̀ àtàwọn ìkú wọn wọn ò sí wòóràn torí rọ wọn pọ̀ bàbá onífàfàbíkì sọnù àti ọmọ rẹ̀ aláàrísí wèrè nígbà táwọn bá ti ṣékù Islam ibùdó tẹ̀míyà wọn á ní àwọn ní jàǹdùkú àwọn ní tẹ́rọ́rìsì àwọn ní ṣèkáwù ń tẹ̀lé ẹni tẹ́ ń ní ọkọ̀ burúkú báyìí at the same time ẹ̀yìn kan náà ẹ̀tọ́ àmọ́ rìfáàsì ṣẹ́kùl islam ibùnú tẹ̀míyà sẹ́yìn paládé ìsìwé náà rìfáàsì ọ̀kan tó ní ṣẹ́kùl ibùnú tẹ̀míyà pé ó ń yin àwọn sufi tí máa lọ kà jáde tó wá dá pé ó ń bú àwọn sufi ni ó ń kọ̀ǹdẹ́mù bí wọ́n ti ń tẹ̀ra wọn ní ṣẹ́kùl islam ni. ó wá ní wọn ò ju àwọn àáfàá fẹ́ kà wà ní misra tí wọ́n wà ní sham tí wọ́n wà ní magribi tí wọ́n wà ní àti tí wọ́n wà ní hijaz bẹ́ẹ̀ sì àti kókó stand yìí gan lórí ẹ̀yìn kan náà lẹ́sọ̀ pé ni ni dàrúwù ni ni ẹ̀yìn kan náà lẹ́sọ̀ wá máa mú ọ̀rọ̀ rẹ̀ láti mú àfi ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé búnú tẹ̀míyà ó sọ̀pọ̀tì yín àbùsí ọwọ́ yín ó ti pọ̀ jù kò sì ṣàdédé rí bẹ́ẹ̀ bí ọ̀gá gá sí pé orígun ẹ̀sìn yín àkọ́kọ́ ni alikazibu wal-iftira ẹ jẹ́ wá lọ sínú sí àtàràkùnrin rí fáàsì ẹ jẹ́ lọ sínú sí àtàràkùnrin rí fáàsì ẹ jẹ́ lọ bí. ń bọ̀ lọ wà. ṣé àtàlákùnrin rí ìbá àṣírí wọn. àsòfíyá wà lè fòkọ̀rọ̀ àsòfíyá wà lè fòkọ̀rọ̀ lè sheikh lè sheikh al-Islam ibn Taymiyyah. ẹni tó lulẹ̀ ayé láàrin six six one to seven three eight àsòfíyá palifukọ̀rọ̀ ẹ máa wò àsòfíyá wàlìfukọ̀rọ̀ ẹ ti rí ok sí péjì yẹn lọ o. ẹni tó ṣe tàkíkù tíáì tó tún rọ́jà rẹ̀ òun ni Dr. Muhammad Jamil Gazi Muhammad Jamil Gazi ọkọ ẹni Muhammad Jamil Gazi ok ibi tọ́lọ̀ bàbá ti abẹ́rẹ́ gangan rèé o àsòfíyà wà lùfọkọ̀rọ̀ lọ́wọ́ bisimilahi rahman rahim so afabẹ́ ọ̀rọ̀ mẹ́rin masalatun. مسألة عن عن الصوفية وأنهم أقسام والفقراء أقسام ó ní afẹ́ ṣàlàyé ọ̀rọ̀ afẹ́ mọ́rọ̀ wá lórí àwọn sufi lórí sufiya àti wípé dájúdájú wọ́n pín wọ́n pín sí sọ̀rísọ̀rí àwọn tálíkà náà àwọn náà pín sí sọ̀rísọ̀rí ọ̀rọ̀ yẹn wọ́n bá lọ wọ́n bá lọ wọ́n bá lọ mọ̀ wọ́n. ní page fifteen ìwé yẹn ẹ má bọ̀dá ara yín pẹ̀lú kókò ní page three or page four ẹ má bọ̀dá ara yín pẹ̀lú rẹ̀ kókò ní pé tó wí ọwà ní ti àìbínú tẹ ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ tó ń sọ àákàgáde nínú tí àyẹ̀ kì í ṣe bó ṣe wí o ẹ máa wò ó. ó ní àlìmọ́ṣáù àwọ̀lẹ̀ sùfìyà àlìmọ́ṣáù ìpìlẹ̀ àkọ́kọ́ fún sùfì. So mọ́ńṣáù ibi tí sufi tó ti spring up ibi tí sufi tó ti emerge wákìlá ẹ̀wọ̀ wákìlá àwọn èèyàn sọ pé wàhùwà àlèmàrú ohun táwọn èèyàn sì sọ yìí ohun gangan làwa náà mọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn sọ pé ohun tí wọ́n sì sọ yìí gangan tó jẹ́ wọn ni wọ́n pè làwa gangan mọ̀ bẹ́ẹ̀ kí ni àwọn èèyàn sọ àna nìsí ànáhu nìsíbátún ìlà lápsìsù òun ni pé kẹ́límà sùfíyà yìí o wọ́n ṣe àfitì rẹ̀ sí wíwọ aṣọ ìrun àgùntàn ni ìyẹn ni pé tá fi lè pè yẹn ní sùfí o wọ́n jẹ́ni tí máa wọ aṣọ ìrun àgùntàn sẹ́gbẹ́ kò ní ṣe pẹ̀lú pé education ló ṣe àbí kí ló kí ló wíná tó dákọ education kí ló tó dákọ náà ẹ̀ sùlùkù àti tẹ́lifíyà sẹ́gbẹ́ kò ní nǹkan kan ṣe pẹ̀lú sùlùkù àti tẹ́lifíyà báyìí ọ̀wọ́ pé n tá a mọ̀ táwọn èèyàn ń sọ tó sì gbajúmọ̀ ànáhù nísìbàtún ìlà lápsìsù o ni pé tó bá pè kan ní sùfíyà o tó bá pè tí wọ́n bá pè nǹkan ní sùfíyà. So, anáwó nísìbá ìlà lópsí àsòf lópsí sòf tẹ́mẹ́pẹ̀ nǹkan ní sòfì yà yẹn ni pé wọ́n ṣe àfitì rẹ̀ sí ara wíwọ aṣọ irun àgùntàn anáwó nísìbá tún ìlà lópsí sòf wọ́n ṣe àfitì ẹ̀ síbi wíwọ irun àgùntàn sẹ́ni pé ọ̀rọ̀ tó yé mo sọ ó sì wẹ́pọ̀ tí bàbá wa sọ rahimahullah ó wá ní fa innahu awwalu mazaharati as-sufiyya min al ó ní dájúdájú o for the first time in history tí ìtẹ́ ń pè ní wíwọ aṣọ irun àgùntàn tó máa jẹyọ láyé tó gbajúmọ̀ ó wáyé láti ìlú Basrọ wà á wàlù máa ń bà ná dùwáírátà sòfíyà ẹni àkọ́kọ́ tó sì kọ́kọ́ kọ́ tó kọ́kọ́ kọ́ ilé fún àwọn tí wọ́n máa wọ aṣọ irun àgùntàn náà báàdù ashabi abdulwahid bin ara apá kan nínú àwọn èèyàn ẹni tí ń pè ní abdulwahid bin ni ṣe wọ́n ní abdulwaid ibùnú zaydi yìí wà abdulwaid min ashabi alhassan ó wà ní abdulwaid yìí ó wà nínú àwọn èèyàn hassan so kókó ni wípé ẹni tó kọ́kọ́ kọ́ ilé kótópó duwaira fún sufi pépè zawiya ó ní àwọn èèyàn abdulwaid ibùnú zaydi kéṣù sábẹ́ o ok ó wá tẹ̀wájú ó wá ní wàkánà fìlì bá ti rọ́ nǹkan kan ń ṣẹlẹ̀ bá ti rọ́ kí ni nǹkan náà wàkánà tìlì bá sọ̀rọ̀ mílẹ̀lì mùbálágà iṣẹ́ àṣejù lórí ọ̀rọ̀ ẹ̀sìn ó wà nígbà náà tí ń ṣẹlẹ̀ bá sọ̀rọ̀ fi zuhudi iṣẹ́ àṣejù níbi ìráyésá wàlẹ̀ ìbádá níbi ìjọsìn wàlẹ̀ khauf níbi ìpáyà wànáwù dálíkà àti irú ẹ̀ mọ́ lámúyẹ̀kún fi sáírì hálìlì àmùsọ̀rù ní àwọn nǹkan tí ò sí bẹ́ẹ̀ ní àwọn ìlú yòókù yẹn ni pé nílùú bá tí wọ́n nígbà náà lọ́hùn àwọn èèyàn wọ́n gun gire kọjá ewé níbi ríráyé sá níbi ìjọsìn níbi ìpáyà wọ́n gun gire kọjá ewé ìgun gire kọjá ewé wọn yìí kò wá máa ṣẹlẹ̀ ní ìlú míì tó jẹ́ ìlú Islam wàlẹ́hàdà kánà yìí kọ́ nítorí eléyìí náà máa fi dá aláṣà yìí pé fíkíwù kú fi wa ìbádátù bàṣùríyà fíkíwù kú fi wa ìbádátù bàṣùríyà wọn ni à fíkí ara kó fànù fíkí ara kó fànù ìjọsìn ara abásírá nù ìjọsìn ara abásírá ìjọsìn ara abásírá nù ẹni pé tẹ́nìkan bá ti gbé ọ̀rọ̀ fíkì kan wá wọ́n á kẹ́fín ẹ̀ pé ó dàbẹ̀ ni pé ara kúfà lọkùnrin torí pé àwọn ará kúfà ìtẹ́ eh, máa ń sọ tó jẹ mọ́ fíkìú là ń gbọ́ lẹ́nu rẹ̀ yìí wọ́n á wá sọ pé fíkìú kú fi bákan náà tó máa wá rí ẹnìkan tó ń kírun lọ́wọ́ tó lulẹ̀ gbàù lójijì tó ṣàdédé dàrú lulẹ̀ tàbí wọ́n ní pẹ́ nìkan láti tó tó ti dé sílùú aṣọ súfù nìkan ní ń wọ̀ kò pààrọ̀ ẹ̀ wọ́n á ní ìbádà tó ń bá sòrí ìyá àní bẹ́ẹ̀ni ṣe ń ṣẹ̀sìn yìí yìí bí ṣe ń ṣe yìí ìjọsìn àwọn ará bátírọ̀ ló ń ṣe àwọn kan wà ní bátírọ̀ ṣe ń gbajúmọ̀ ṣe máa ń ṣe bẹ́ẹ̀ ẹ dákun ọ̀rọ̀ tá a fà sọ yìí ntókòtì náà rí o ntókòtì rí o kí ló túmọ̀ sí pé ibùdó tẹ̀míyà ti pé ó ń sọ dáadáa nípa àwọn oníṣòfin ṣé bí ń sọ ìtàn pé ta ni ó kọ́kọ́ kọ́ ọ́fíìsì fún wọn ilé ìjọsìn fún wọn wọ́n sì dákọ rẹ̀ wọ́n sì jẹ́ kó yé wa wípé ìfìyàntì síbi aṣọ irun àgùntàn ọ̀nà ń pè ní sùfíyà wọ́n sì jẹ́ kó yé wa wípé ní ìlú bátírọ́ àwọn aláṣejù ẹ̀sìn àwọn ni wọ́n pọ̀ ń bẹ̀ àwọn aláṣejù ẹ̀sìn yìí ni wọ́n sọra wọn di súfí rẹ̀ nílẹ̀ kúfà náà àwọn èèyàn ọ̀nà tí wọ́n ń gbà sọ̀rọ̀ fíkì ń bẹ̀ ó lágbára so ìkọjẹ́ ẹnu àlà ó ń wáyé ń bẹ̀ ló fi ní wọ́n máa dá aláṣà pé fíkì hùkú fí wọ́n àyè bá dá tó bà sọ̀rọ̀ yíyà ẹ á máa kàkélé lọ ẹ á máa wò. tẹ̀fdílù sùúf tẹ̀fdílù sùúf ẹ̀wò the same page ni o the same page ni o the same page ni o ṣe ti rí the same page láwa o. Hmm alábòsí làwọn sùfísẹ̀ alábòsí ni wọ́n ṣe mọ̀ pa sọ wípé ìtumọ̀ sòfíà ni látara sùf tí ṣe irun àgùntàn àfàwà fẹ́ mú ọ̀rọ̀ wá pé tẹ̀fdílù sùúrù gbígbọ́lá fún aṣọ irun àgùntàn gbígbọ́lá fún irun àgùntàn láti máa wọ̀ káàkiri ó ní wàkọ́dérọ̀ wá àbúṣéèkì wàkọ́dérọ̀ wá àbúṣéèkì al-asibahani afáwa àgbà abúṣẹ́kì al-asibahani ó gbà á wá bí sinadi yìí pẹ̀lú ẹ̀gbàwa rẹ̀ am muhammad látọ̀dọ̀ muhammadu ọmọ sirin wípé anahu balagahu anakọ̀ọ̀mọ́ pé ó dé tí ìgbọ́ hasan ọmọ sirin ó dé tí ìgbọ́ rẹ̀ pé anakọ̀ọ̀mọ́ àwọn èèyàn kan o àwọn èèyàn kan yóò fọdìlú nàlìbáṣà sùúrù. wọ́n ń gbọ́lá fún aṣọ irun àgùntàn wọ́n ń gbọ́lá fún aṣọ irun àgùntàn lórí àwọn aṣọ míì wọ́n wà dún ní mọ́ aṣọ irun àgùntàn nìkan sọ òun ni wọ́n mọ̀ wọ̀ káàkiri lójoojúmọ́ fakọ́ọ̀lá nígbà tí ọ̀rọ̀ ìdé sì gbọ́ Muhammad ọmọ Sirin tó sì jẹ́ àfa àgbà Muhammad ọmọ Sirin ó jẹ́ àfa àgbà náà àwọn tábìlì wọ́n wá sọ pé ah, inna qawman. yàtàkàjàrú náà só dájúdájú àwọn èèyàn kan wọ́n mọ̀ ń ṣẹ̀ṣà aṣọ súùfù wọ́n mọ̀ ti sọsọ súùfù di nǹkan bàbàrà nínú ẹ̀sìn yẹ̀kùlùún ó láwọn èèyàn fẹ́ wọ́n wọ aṣọ súùfù ìlọ́gọ́ náà lọ́hùn wọ́n á máa sọ pé ìnáhùn mutashabihuna bèlìmàsíhì ebèlìmàríyàmù wọ́n á máa sọ wípé àwọn fi ń kọ́ṣe màsí ọmọ máríyàmù ni. àwọn bí ń kọ́ ṣe mọ̀sí ẹ̀yìn sá ọmọ mọ́ríyàmù ni ló mú káwọn máa wọ aṣọ irun aṣọ irun àgùntàn káàkiri wọn ni wọn sọ bẹ́ẹ̀ hmm. àfàwà Muhammad ọmọ sirin ló ń ọwa ni wàhúdà nàbíyì náà àhábò ilé náà ọmọ sọ pé ṣe é wá rí o ọ̀nà mọ́ ànẹ́bí tiwa ọ̀nà mọ̀ ànẹ́bì tiwa làwa fẹ́ràn jùlọ wàkàánà nàbí sallallahu alaihi wasallam ìyẹ̀lì bá sú alikutun ní ti ànẹ́bí o aṣọ tí wọ́n fi òwú hun aṣọ tí wọ́n fi òwú wàgẹ́rùwú àti wàgẹ́ràwú àti nǹkan míì ní máa wọ̀ ààrí fànẹ́bí máa wọ aṣọ súùfù o. àwòkàlà máa náwà mí ní ádá tàbí pé ọ̀rọ̀ tó sọ irú nǹkan sọ yìí náà ni pé ànábì máa wọ aṣọ tí wọ́n fi òwú hun àti nǹkan míì kò tọ̀dọ̀ ànábì wá pé kéèyàn mú aṣọ tí wọ́n fi ran àgùntàn hun kó sọ di aṣọ ojoojúmọ́ rẹ̀ kìí ṣe èèwọ̀ nítòótọ́ kìí ṣe èèwọ̀ ṣùgbọ́n ìwọ ni kó wá sọ di ìlànà ẹ̀sìn tó fi ájá sí wípé lọ́dọ̀ àwọn súfí lọ́dọ̀ àwọn onísúfí wọ́n ń pe kinní kan ní kírífà àkíríkọ̀ kíríkọ̀ ìyẹn wà lójú ọ̀nà tọ̀ríkọ̀ kọ̀dìríyà kíríkọ̀ yìí ni wípé wọ́n á lọ mú aṣọ tí wọ́n fi ra àgùntàn ọ̀hún yìí wọ́n fi ṣe bí ìgbàjá wọ́n á máa dàkọ́rùn wọ́n máa dàkọ́rùn ìmọ̀ sábà jẹ́ green ẹ̀rí pé bàbá oní sábìkì sọnù lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọmọ ń gbé kọ́rùn ṣéwèé ti gé sí lọ́rùn nu gbé sí mi lọ́rùn ni ẹ máa ń pè Yorùbá gbé sí mi lọ́rùn so nípìlẹ̀ yín máa jẹ́ aṣọ tí wọ́n fi ran àgùntàn hun so àwọn súnfì míì náà àwọn á máa da ní jákẹ́ẹ̀tì tó ga sí wípé tí mùrídí tó bá ti wọ stéèjì kan wọ́n wà jókòó ṣéwù fún ara rẹ̀ ni ó wà gbé sí ní ọrùn irú tàwọn kọ̀díríà ní ìsìn ẹ ní ró ń kò wí láwàní láíláí yóò mú aṣọ tí ó gbé kọ́ ọ̀run ni so ibi tẹ́ ti bẹ̀rẹ̀ orí burúkú wọn rèé wọ́n lọ ṣẹ̀ṣà aṣọ tí wọ́n fi ran àgùntàn ọ̀hún wọ́n láwọn ń kọ́ṣe masiu isa mamariama àfa àwa muhammadu bunu sirini wa ni ní tiwa o wàhúdà nàbí yìí ná àhábù ojú ọ̀nà ànábì ti wà làwà nífẹ̀ẹ́ sí ànábì ń tiẹ̀ kí máa wọ aṣọ tẹ́ máa fi òwú àbí nǹkan míì ohun tó ní àlọ́wò rèé o kí ni ń bẹ ní bíbá ẹ̀ ní ìsìn tó sọ̀pọ́ọ̀tì pé kéèyàn di súfí àfáàkùtà tó fi ní ká lọ rèé wò àwọn tó ní kí wọ́n lọ wò ó tó o bá sọ̀rọ̀ lórí prógámù rẹ tí wọ́n bá jẹ́gbẹ̀rún kan bóyá láti rí yẹn márùn-ún tí ó lọ wò bóyá láti rí èèyàn márùn tí ó lọ wò nine hundred and ninety five èèyàn ni ó máa sọ pé ẹ̀hẹ́n ó sọ̀rọ̀ hmm, ó mẹ́rin gbá hmm, wọ́n fi ta àkọ́ pé ń gbìnú tẹ́ níyà gan ó sọ pé ẹni tó kọ́lé fún súfì ẹni tó kọ́lé súfì ìbádà báṣírọ́ wúrowúro táwọn èèyàn ó máa sọnù ibi tó wá rí fáàyè sí. Si, òun wa ka kà yìí dákun àfa àpupa àbí kí ló ń jẹ́ nínú ọ̀rọ̀ tá a kà yìí tá a ka odidi péèjì kan yìí èwo nínú ẹ̀ ló tó mọ̀ sí pé bùnú fẹ̀míyà wọ́n ń gbóṣùbà fún àwọn oníṣòfì. èyí ti ṣe fẹ́fẹ́ fi kó ayé wọná èyí ṣe fẹ́fẹ́ ibi tá a máa sọ̀rọ̀ sí ní alẹ́ ìní yìí títí di títí di ọjọ́ míì inṣàlá. ara wa ni onísùfì wọ́n ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. sùfì sùfì máa ń lè rẹ̀ ni sùfì máa ń lè rẹ̀ ni ó ní kó tẹ́jú bá àkọ́rọ̀ ó ní wọ́n tó yálà ó ní kó tẹ́jú bá onídọ́dọ̀ ẹ̀ onídọ́dọ̀ ẹ̀ yóò máa ṣe yóò máa ṣe eré ẹ̀ lọ tó rà ẹ̀ tó yọ̀ ọ̀ rẹ̀. ara wa ni onítúfi wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. tóbi tóbi máa ń bẹ̀rẹ̀ ẹ̀ ni tóbi máa ń bẹ̀rẹ̀ ẹ̀ ni. sínú kó tẹ́sí bá a bọ̀ ọ́ ó wọ́n tó jára jàrá. ó lè tó lè tó lè ní àdúrà ẹ̀rọ ó lè ẹ̀rọ tó lè fẹ́ látara ara wa ni onítúfì ni wọ́n ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. tó fi tó fi máa ń ṣe rẹ̀ ni lórí máa bẹ̀rẹ̀ yìí ó lè kó tẹ́jú bá àkọ́nù ó lè wọ́n tó jára jàlá ó lè tó lè tó lè ká ní ẹ̀rọ púpọ̀ ó lè tó lè tó púpọ̀ ó lè tó lè tó lè tó lè tó lè tó lè látara ní tó máa fi ká onídọ̀dọ̀ yìí onídọ̀dọ̀ yìí tó wọ́n ti ká yóò máa ṣe eré ẹ̀ lọ ó ara wa ni onítúfin bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wá ní ara wa ni onísùfì ni ó ti wà yí ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ni onísùfì ni ó ti wà yí ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ni onísùfì ni ó ti wà yí ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ni onísùfì ni ó ti wà yí ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ni onísúfì ni ó lè wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ni ó lè wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ni ó lè wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ni ó lè wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni tó fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀yìn tó fi máa ń bẹ̀rẹ̀ ẹ̀yìn ó lè kó tẹ́sí bá àbọ̀rùn ó lè wọ́n tó jára jára ó lè tó lè tó lè ká ló ẹ̀rọ kó wà lóṣù làbẹ́ ló púpọ̀. láti ọ̀rọ̀ ó lè tó tó àjọ ẹ̀rọ tó lè fẹ́ látara ní tó máa ń fi ká. onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò máa ṣe eré ẹ̀ máa kọ́rọ̀ ó lè wọ́n tó jára jàrá. Ọ̀sẹ̀ tó yẹ kó lè ká ìwé ẹ̀rọ púpọ̀ àti ìlà pẹ̀lú púpọ̀. Láti ọ̀rọ̀ ẹ̀rọ lè fẹ́ tọ́jú àtọ̀ ẹ̀rọ tó lè fẹ́ látàrá ní tó máa fi ká. Onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò máa ṣe yóò máa ṣe ìrírí ẹ̀ lọ. Ara wa ni onítúfì ni, wọ́n ti wà yí ara wa ni, èèyàn wa ni, ìwà láàyè èèyàn wa ni, èèyàn wa ni ara wa ni onísúfì ni wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ni wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ni wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Súfì máa ń bẹ̀rẹ̀ ẹ̀yìn. Súfì máa ń bẹ̀rẹ̀ ẹ̀yìn. Ó yẹ kó tẹ́sí bá a bọ̀ ọ́ ó wọ́n tó yára yàrá. ó tó yára tó lè ká tó yára ó kọ́ àwọn ìgbésùn àbẹ́ máa fi ká. ẹ̀ onídọ́dọ̀ ẹ̀ yóò yóò máa ẹ̀ Ara wa ni onítúbí ni, wọ́n ti wà ara wa ni, èèyàn wa ni, ìwà láàyè èèyàn wa ni, èèyàn wa ni ara wa ni onítúfì ni wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúfì ni wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúfì ni wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúfì ni wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wá ní ara wa ni onítúbí ni ó ti wà ní ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ni èèyàn wá ní ara wa ni onítúbí ni ó ti wà ní ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ni èèyàn wá ní ara wa ni onítúbí ni ó ti wà ní ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ni èèyàn wá ní ara wa ni onítúbí ni ó ti wà ní ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ni èèyàn wá ní ara wa ni onísùfì ni wọ́n ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Súfì Súfì máa ń bẹ̀rẹ̀ ẹ̀yìn Súfì máa ń bẹ̀rẹ̀ ẹ̀yìn ó lè kó tẹ̀síwá àkọ́rọ̀ ó lè wọ́n tó yára yàrá. Onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò máa ṣe eré ẹ lọ lọ́tọ̀ fún rẹ̀. ara wa ni onítúfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. kí a gbìyànjú ká ṣe àpógámù fún àwọn èèyàn o ṣáná ìṣẹ́kọ̀ọ́.